máa ṣe wọn nígbà bá pé ìpàdé pé aago kan àwọn èrè wo náà yín kiri lókè báyìí kí ni gbogbo eléyìí náà. àbẹ ẹ wá gbà mí nìyí. ìtajà òun àjẹ́ bí òṣà àwọn tí wọ́n fi kọrin lórí mọ́tò kan fi tajà káàkiri àwọn ni wọ́n máa ń darú àṣàkáṣà bẹ́ẹ̀. àmọ́ ó wá tako làákàyè ó tako làákàyè ṣé wọn mọ̀ pẹ́ lómi lè máa sùn lọ́wọ́ lásìkò yìí ni baálé ẹ̀ ní bínú ni kì í ṣe gbogbo ẹ̀ tó bá kàwé náà ló ka ọpọlọ ló ní làákàyè ọmọwé sì ni wọn gbogbo àwọn àṣà tí a máa fi nǹkan ká tajà káàkiri wọn kó wá láti ìlú èbó ni àmọ́ ó yẹ káwọn náà mọ̀ pé ó ṣeé ṣe káyọ̀ máa sùn kí ó máa rẹjú ṣóyọ wọn á fi tiwọn dín tó ń tàn lọ́wọ́ ni. tó kù lè má sì já wọn náà tó náà kan náà wà dé pé tí wọn hà wúre pélébé pélébé náà máa ọkùnrin àtọ́bìnrin lọ tí wọn máa kọrin kiri láti wọn pé wọn máa wá bá jọ́sìn. ẹ ẹ òjíṣẹ́ ọlọ́run tẹ̀ ṣe làwọn wọ́n lè fi gbogbo ọ̀nà kéde iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ọlọ́run kí ni ká wá pè tiwọn kó torí pé ọ̀n tajà kó mọ bí tiẹ̀ dí ìtẹ́. gbogbo wọn náà kì í ṣe gbogbo ẹ̀ náà ń ṣe ọlọ́run ẹlòmíì sí àpò rẹ̀ ní í ṣe àti jẹ́ ní. adínlọ́lẹ̀ mm. mm. bá wọn kí. ọmọ ah, ah, wulẹ̀ lọ ọ ti ń lọ díẹ̀díẹ̀ ọ̀nà wọn ti ń di àmọ́ àsìwọ̀n ò lè polójú àmọ́ òṣìṣẹ́ lè máa sọ̀sọ́kú sọ̀rọ̀ lè pé àbẹ̀ lọ kú lé ah. rárá yín sẹ́ni àmọ́ sense on the bed. we got to celebrate we got to celebrate we got to jubilate we got to jubilate. who dey check am who dey check am na who dey check am. mama mama mama mama mama money global limited What is sọ́ the rọrùn. ṣe ti gbọ́. ọlọ́kadà onímọ́tò àtòní márúwá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni gbogbo káràkátà o. NGL ni NGL ni na you na you na you na you na you. tọ́ díẹ̀díẹ̀ ìyàwó aléṣẹ́ ti gbọ́ o ẹ wá bá wa dòwò pọ̀ we got to celebrate we got to celebrate we got to jubilate oh. we got to jubilate who dey check am who dey check am na who dey check am mama mama mama mama mama money global limited wọ́n ti sọ ní ìrọ̀rùn fún wa. Oh, oh, oh máa dolo gbogbo ṣòwòṣò ẹ wá wá wá dòwò pọ̀ kó máa dìrọ̀rùn fún wa. make una follow me talk it say mtn mtn mtn mtn mtn mtn mtn mtn àtìgbẹ́lé àgbọ̀nà àtìgbà gbogbo ìlú ká. make una follow me talk it say mtn mtn àtìgbẹ́lé àgbọ̀nà àtìgbà gbogbo ìlú ká. got to celebrate. We got to celebrate. We got to jubilate. Oh. We got to jubilate. They check am, who they check am, now who they check am. Lówó pọ̀, ó máa dìrọ̀rùn fún wa. Oh. Ìyálọ́jà ṣe ti gbọ́. Babalájé ṣe ti gbọ́. Ọlọ́kadà onímọ́tò àtòní. celebrate. We got to celebrate. We got to jubilate. Oh. We got to jubilate. Who they check em? Who they check em? Now who they check em? Mama, mama, mama, mama, mama. Money global limited. What is all the rọrùn fún wa? Wọ́n ní àmàdóló. Gbogbo tí gbèrè kò yé mi um, a wá láti wá dá yín lọ́lá nílùú yìí ni um, kọ́lọ́hún gbà fún wa bá ṣe rò lọ́kàn tí ìtẹ́yìn bàbá wa dẹ̀ ti tún tẹ́wọ́ gbà báyìí because um, ilé iṣẹ́ tiwa a fẹ́ ṣe ètò ẹ̀yáwó ètò ìyàwó yẹn a wá ń ṣe é níṣe tó jẹ́ pé ó máa rọrùn gan nígbà téèyàn fi bread kan tí tó fi sẹ́nu ni a máa yá yín lówó yẹn níbẹ̀ bá ṣe fẹ́ sí then dídá padà ẹ̀ díẹ̀díẹ̀ bó bá ṣe tún wá rọ̀ yín lọ́rùn sí ni ọ̀dọ̀ yín bí gangan dẹ̀ ni ọkàn wa ti bẹ̀rẹ̀ sá. n tí ó mú wa wá síbí gangan náà nìyẹn and kì í dẹ́ ṣe pé akọ̀ṣàdédé choose ọ̀dọ̀ yín bí sa ohun tí mo fẹ́ sọ yìí actually ó fún mi ní mixed feelings but mo gbọ́dọ̀ sọ. ọ̀hún wà á tiẹ̀ ni ah, bóyá yẹn travel. lọ́yọ̀ gàpá wa ta ni. ta ni yẹn sà. méṣù ni mo pọ̀ ga yín pátá ni. ẹ eh, rárá sà ẹ̀rọ tí mo sọ ni pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ fún mi ní àkójọpọ̀ ìbànújẹ́ àti ìdùnnú hmm. eh, because um, I was ten mo wà ní ọmọ ọdún mẹ́wàá nígbà tí èmi àti dáàdì mi àti mọ́mì mi à ń travel àwa gba ìgbèríko yẹn bí kọjá unfortunately an accident. Ah! bẹ́ẹ̀ ni sà. níbo. ní ọ̀gbèríko yìí náà Eh, eh, ah, ìjàmbá ọkọ̀ yẹn lágbára gan. Ah, ah. ìjàmbá ń pọ̀ gan àbí. ó pọ̀ ó pọ̀ ó pọ̀. ọ̀sákù wọ́n ti bí wọn náà sákù. balẹ̀ bó bá kú ẹ̀ ní rí bá sọ̀rọ̀ bí òun ló jókòó yìí. mi ò kú sá balẹ̀ fọ́ ni. Eh, ẹ bó ṣe lọ́pọ̀ pé ìjàmbá pọ̀ mọ́ fún wọn. ṣùgbọ́n àtọ́lọ́dẹ ti yọ òun wọ́n ti ẹ̀ wá pa wọ́n immediately gbà yẹn o oh. ẹ̀bẹ̀ wọ́n wọ́n lù já ṣẹ́rin tó interest mi inú ẹ̀ ní sẹ́ pé ìgbà tá à ń kọjá lọ tá à ń drive lọ mm. tí accident yẹn ṣẹlẹ̀ àwọn aráàlú yìí ló wá evacuate as in ná wá yọ wá nínú ìjàmbá mm. ọkọ̀. wọn ò tiẹ̀ lè kú ah, olórí oṣù sọ báyìí ah, ọ̀pọ̀ oṣù àgàngán lọ́dọ̀ wa hàn ah, yín eh. máa ń dáàbò bá àwọn ẹni. ìgọ́gọ́ òòṣà ńlá ni àrẹ̀mọ ni àrẹ̀mọ sẹ́yìn bí dídì tí ìjọba láti máa ń lọ gbọ́rọ̀gbọ́ náà máa ń lọ aróko aróòdù tí wọ́n kọjá náà ah bóyá ló lè ṣe kọ́ ẹ̀yẹ máa jáàmù ń bẹ̀ gan ni o àmọ́ òṣàlùjá kò ní jẹ́ wọ́n kú. wọ́n ní my father was in coma èmi sì kéré kò sí tọmọdé so wọ́n gbé wa lọ sọ́sọ́. a máa ń yan àwọn aráàlú kan tí ó dùn títí pé ọkọ̀ òní pẹ́ lásìlẹ̀ǹtì mo lè máa bá wọn ràn wọ́n lọ wọn ò ní kú. ọ̀dọ̀ wa dáa. ó fast gan ìgbà tí wọ́n wá débẹ̀ tí wọ́n tọ́jú dáàdi wa tán tán wà okay we came back after four days ah n tó wá yà mí lẹ́nu jù pé mọ́tò tí a fi ní accident owó fọ́ sílẹ̀ ń bẹ̀ four days àbówó yẹn bẹ̀ ara ẹran ọ̀gbẹ́ lọ́nà sà àwọn bushmeat ó wà bẹ́ẹ̀ four days kò wọ́n fọwọ́ kàn ẹran ọgbẹ́ yẹn tó bá ọ̀sà gangan ni kò sí wọ́n jalè wọ́n lu that must be correct wọ́n jalè lu o ṣàwọn yẹn tó microwave ẹran yẹn because ẹran yẹn ó ṣe gbóná lálálá ó gbóná bẹ́ẹ̀ni sá bóyá ọ̀sà gangan ti máa dúró tì kọ́mọ bá yín tún yan. ẹ bẹ́ẹ̀ ni microwave kò sẹ́ni tó lè rí ìgbà yẹn sá gbogbo wà òkè àdó ní ẹ̀yìn ọdún mẹ́wàá ni dádì mi ṣe kú so ah. eh, ikú wọn ní ṣe pẹ̀lú accident yẹn kán tó kú yẹn wọ́n máa ń jẹ ọ̀rọ̀ ìlú yìí lẹ́nu ṣẹ́rí wíwá tí mo wá síbílẹ̀ ní pẹ̀lú colleague mi ibi tí popsi mi wà sí inú wọn máa máa dùn ni. ok bí ìgbà wo wá nígbà tó wá sẹ̀sán oore. God bless you sir. <laughs> Eh, ah, olóyè ọmọ orin ni ọmọ orin ni. Eh, so ìyẹn ló wá ṣì wá lójú pé ibi ìgan la fẹ́ bẹ̀rẹ̀ ètò ìyàwó yìí kó tó di pé a máa lọ síbẹ̀ yẹn sá. <laughs> alákọ̀wé ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe àdúpẹ́ wọ́n ní tí awó bá kì fún ni àwọn bàbá mọ́nímọ́ní àwọn bàbá màyànmàyàn wọ́n ní èèyàn kì fáwó padà ni torí pé ìlú ìṣeyín lóore ẹ̀ náà ṣe àrò dáadáa rò wá ẹ wo òjò èrò ọ̀kọ́rọ̀ gbígbóná ara ò ní ní ètò ìtàndí àkèrè owó ní tán lọ́wọ́ yín. torí pé n tẹ́ ẹ ṣe ó dùn mọ́ mi nú ọ̀nà méjì ni olóyè sọ̀ ń gbọ́ mi. a mọ̀ ń gbọ́ ká balẹ̀. ó jẹ́ pásìkò tèmi. rere wo ni. ẹ gbádùn oore bàtàbàtà wá. àmọ́ wọ́n ní mo kọ́ a máa lápẹ̀rẹ̀ ń tọ́ da àlẹ̀ mu wa àmọ́ èèyàn gbọ́dọ̀ ṣọ́ra ṣe torí téèyàn bá ṣe ń tọ́ da lọ́nà tí ọ̀gbà da ní ọ̀dà ló ń tọ̀ ń ṣe. kó máa ti pé a kì í bọ́ bọ́bọ́ àwọn èèyàn wa lọ́wọ́ ẹ dákun owó tẹ́ ẹ fẹ́ máa yá wa nílùú yìí ṣé ilé wọn máa fi dúró ni àbókò abẹ́màá wọ́n nílùú tó gbórin tí ẹ máa fi òde sá lọ àbí olóyè tí n bá sọnù kọ́ máa he ní o. ẹ kú làákàyè balẹ̀ ọ̀rọ̀ gidi ni wọ́n béèrè ẹ dáhùn ẹ dáhùn ẹ dáhùn. tó wá wà bẹ́ẹ̀ ni pé ṣe rí ètò owó yíyá tá à ń sọ nípa yìí kò ní ṣe pẹ̀lú à ń fi nǹkan kan dúró tàbí nílò onídùúró kódà kò nílò ìwé ilẹ̀ ìwé ohunkóhun ohun táwa nílò ní kí àwọn ọmọ ìlú tí wọ́n forúkọ wọn sílẹ̀ káwa lẹ́yìn ọ̀dà owó tá à ń sọ ìfọ̀ ló bá hmm. oore jọ́sí nìdúró wa nù àbí olóyè tí n bá sọnù ọmọ ahemi o inú mi tiẹ̀ dùn fún ah. ibi tẹ́ ẹ sọ kalẹ̀ ọ̀rọ̀ yìí sí wípé ọ̀rọ̀ yìí dàbí balẹ̀ hmm. wọ́n ní wá jẹ sàárà òlọ́jọ́ kan rí epo wọn fẹ́ gbà ní àbílọ̀ hmm. ah, wọ́n ti rọ̀ wá lọ́rùn. sẹ́rí gbogbo ohun tẹ́ ẹ sọ kalẹ̀ ìmọ̀ràn tó dáa gidi ni ẹ tún wá ṣe nǹkan kan tó jẹ́ ìwúrí fẹ́mi kálẹ́ lómi lò nírú ìmọ̀ràn yóò gbé lọ́ọ̀rẹ́ sọ fáwọn aráàlú ni ẹ wá rò lọ́kàn yín pé ibi orí là ń forí fún ká sọ fún baálẹ̀ ah yóò dà wọ́n tẹ́ torí ẹ̀ wá ti bọ́ sí. Mm. Mm, alákọ̀wé ẹ dákun dẹ́ẹ̀ bá ní pé ọ̀rọ̀ mi pọ̀ o mm. nǹkan kan tó wà níbẹ̀ tó tún fẹ́ẹ́ ṣe bẹ́ẹ̀ pé wọ́n yí tipa tìrán o ṣé torí èkó lẹ́lẹ́ ń gbé torí ibi tí a ti máa ń gbowó hàn yín ọ̀nà ẹ̀ jìn o bí ìletò kẹta sí hàn yín ni. àbí eléyìí tí bá ń sọ̀nà máa ṣe mí o ajé bandele láti gbowó ìgbà méjì lélẹ̀ tó ní ọba tako yàn téèyàn bá lọ lónìí wọ́n lè pé wá márùn sí ìsìn pé àti tó wà nílẹ̀ tán wọ́n máa dara àwọn aráàlú láàmú ṣé èkó náà ti wá máa gbowó tẹ́fẹ́ máa yá wọn tó oore tí ìlú ìṣe nígbà yẹn hmm. kì í ṣe nǹkan ọlọ́run ní jẹ́ kẹ́ mọ iye ara yín sá let me just put it that way. ẹ ṣeun ẹ ṣeun. ṣé ẹ ní travel anywhere láti lọ gbowó a ah. fẹ́ kọ́ bank síbí ni that is the microfinance bank bẹ́ẹ̀ sá ah. ibi ló máa wà kẹ́yìn kọ̀ fún wa ní site pé ibi ni a á kọ síbí àwọn èèyàn yín máa máa wọbẹ̀ wọ́n máa máa gbowó. ẹ kọ báǹkì hàn yín bẹ́ẹ̀ eh, olóyè ò ní dààmú tó bá di jọ márùn lónìí dákùnrin mi létí mo fẹ́ bọ àwọn alálẹ̀ tó o bá lè agẹ́ńdó ìmúdojú òwúrọ̀ ẹ̀rà o ẹ̀sìn mo dúpẹ́ o oore tí ẹ ti sí mi nígbà tèmi o báyìí mo bá ń bọ̀ mo dúpẹ́ o oore tí ẹ ti sí mi nígbà tèmi o mo dúpẹ́ o olóyè àbòrí pé orí wa sórí aṣọ káre ni lásìkò wa a wà ní báǹkì. oore ńlá nìyó balẹ̀ lásìkò tí a kọ síbi sáà tó jẹ́ pé iyì ìlú ìtúlé kan sí ajé ajébàndélé Bandele, ẹskísà wọ́n tún máa wà ní under yín ṣe ẹ̀ understand but kó tó di pé because uh, building uh, a facility such as magnificent. ẹ ní sùúrù ẹ sàkó báńkì. ẹ bẹ́ẹ̀ ni ẹ bá mi sá pé n tó máa tóbi gan-an kíkọ́ irú ilé ìfowópamọ́ tó tóbi bẹ́ẹ̀ yẹn sáà ó máa take time tó pọ̀ ó máa gba àkókò so kí owó tá a dẹ̀ fẹ́ yá yín because ẹ ti fetí bọ́ǹsì ọkàn yín ti wà ń bẹ̀ kó máa di pé bí ó máa pẹ́ bank tí a bá máa kọ́ bank ṣé kò ní fẹ́ lò tó bí eight months to one year because èyí tó so before then kán tó kọ́ bank tán àwa bá ṣe dé ìbáyìí inú ìlú yín la fẹ́ máa gbé ẹ̀yáwó yẹn dẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí kíákíá. bẹ́ẹ̀ ni sà. ẹ ti bu ọlọ́rọ̀ yìí ẹ ti bu ọwọ́ yìí. kí ni mo tún fẹ́ wọ ẹ̀yin ìlú náà rèé kí mo lè dá sí olóyè kí mo sì lẹ́yìn eyín rí. ẹgbẹ́ ìfàṣẹ tí o bá wà mọ́ bẹ́ẹ̀ ẹ pè fún. ẹyin nígbà ní ìsìn owó tí wọ́n gbé wáyé ní ìsìn èèyàn ní máa pé nǹkan ayọ̀ ní ọlọ́mọdé aláàmú tó ọ̀pọ̀ gbogbo tá à ń sọ lọ́dún ajásìkò tèmi tó ọ̀pọ̀ ní ìsìn gbogbo àwọn baálé yòókù ní ìsìn wọ́n tún ti á dáná bí wọ́n bá kó pamọ́ ọ̀dọ̀ mi àyìn wọ́n wà wọ́n sì yọjú sí mi tó ti mọ̀ báyìí nísìn nísìn èmi náà ti dẹ tó ní báńkì nu mo tó ti láwọn akọ̀wé Hmm. àǹfààní tó tún wá wà bẹ́ẹ̀ ni pé tá a bá ti kọ́ ilé ìfowópamọ́ yẹn tán hmm. a ti ṣètò láti gba àwọn ọ̀dọ́ ìlú yìí síṣẹ́ láti wá máa ṣiṣẹ́ pẹ̀lú wa níbẹ̀ a dẹ̀ ṣetán láti máa hmm. san bíi eighty thousand naira fún ẹnì kọ̀ọ̀kan wọn lóṣù. eighty thousand ah, fún àwọn àti ọmọ àṣìṣe bí ìwé mélòó ni àwọn dáhùn yún un tó náà máa wá ọ̀pọ̀lọpọ̀ wọn. in that in that aspect sir ṣẹ́rí um, tábà ti rí tó bá ti jọmọ láti ọmọ eighteen tó dẹ̀ ti jọmọ ọ̀lú uh, then ìwé tán wá ṣe kò tán kà rádà kò ní ṣe because àwa tún ní plan. àǹfààní ìlú nìyẹn o. bẹ́ẹ̀ni àwa tún ní plans àṣẹrí àwọn ọmọ tó bá fẹ́ láti kàwé nínú ìlú yìí èmi àti partner mi pẹ̀lú ilé iṣẹ́ wa a máa fún wọn ní scholarship of about ten years. kàwé lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ni kàwé lọ́fẹ̀ẹ́. wọ́n máa dáná ṣé ìwé lọ́fẹ̀ẹ́ ni scholarship sọlásìbùn ṣé sọlásìbùn nìsín kèsì pàwọ́ aláàmà san. rárá sá. ẹ̀yin lẹ́ẹ̀ma san sọlásìbùn wọn. wọn kò máa kàwé so tó bá ti ń kàwé yìí tán wọn lè máa ṣiṣẹ́ ní báǹkì. ẹ̀yin bàbá mi ìmọ̀mọ́ bí ojú ìwẹ̀ ẹ̀mọ̀ ní dààmú dẹ́ẹ̀ fi mí lẹ̀ ẹ̀mọ̀ dúró tì mí ẹ̀yìn agẹ́njó mo dúpẹ́ lọ́ọ̀rẹ́ o ọlọ́túnbọ̀ mo dúpẹ́ lọ́ọ̀rẹ́ o ah ẹ wò ó tí n bá ní máa ṣàdá mo lè ṣépè fún yín ẹ ṣe ah, ah, wá gbogbo dẹ́ ẹ̀ ń sọ ẹ̀ tẹ́ ẹ bá tún ṣe tán mo tún wá fi dá yín lójú ẹ̀ jòyè <laughs> àbí olóyè tí ń bá sọnù máa ń he mí ẹ jẹ́ akóredé ọ̀dà ǹdẹ́ ẹ sọ̀hún mo ti wá gbọ́ olóyè bóòlù àbá ti ṣe kí lẹ máa mu ẹ mú burúkutu. wa dòwò pọ̀. we got to celebrate we got to celebrate we got to jubilate oh. we got to jubilate. who dey check am who dey check am na who dey check am. mama mama mama mama mama money global limited wọ́n ti sọ ní ìrọ̀rùn. gbogbo ìlú. òṣòro. àti là òṣòro. ọ̀nà òjì. Money Global Limited nǹkan táwa fún ni pé a máa ń yáyàn lówó ẹ máa wá sí ọ́fíìsì wa ẹ máa gba fọ́ọ̀mù ẹ máa fowó gba fọ́ọ̀mù a máa wá yáyín lówó tẹ bá fẹ́ gbà. ẹ gbé owó jó fún mi. bẹ́ẹ̀ mi fi máa ṣiṣẹ́. <laughs> Eh, so ọ́fíìsì wa wà ní. Eh, ẹ jẹ́ kó yé wọn a ní gbowó jó fún yín o a máa ya yín lówó tẹ máa fi ṣe business tẹ máa dá padà. ìkọ̀kọ́ náà ni wọ́n sọ ìkọ̀kọ́ náà ni eh. kankan náà mo gbé sọ fún yín òkè ògbédè wọn. ẹ mo gbọ́ díẹ̀ díẹ̀ mẹ́sì ọ́fíìsì wa wà lẹ́yìn ṣe gẹ̀ẹ́tì bó tẹ́bà tètè gẹ̀ẹ́tì nọ́mbà wa lélẹ́yìn ẹ̀yà. ẹ ṣe gan ẹ ṣe gan mo dúpẹ́. ìyá wa ah sorry testing test. ìyá wa ṣẹ́rin ní MJL Money Global Limited a máa yá yín lọ́wọ́ láti tún ara yín ṣe torí pé bí mo ṣe rí yìí kò jọ pimples kò jọ acne ló wà ní ojú yín tábàtẹ̀ kọ́kọ́ ya yín lọ́wọ́ kẹ́ kọ́kọ́ họ́dà mo dẹ̀ rí wípé ẹ̀mí yẹn sọ fún mi wípé kẹ́ ẹ yá owó kẹ́ ẹ fi ṣe travelling kẹ́ ẹ travel out kúrò ní orílẹ̀-èdè ẹ ẹ kí ló dé kí wọ́n kọ́kọ́ lẹ́lẹ́ni ṣe ìṣúná ni wọ́n yá lọ àwọn lọ fi ra cream ẹ ẹ ẹ mọ owó oníkẹ́fọ́ owó tẹ bá wà lọ wa business kẹ́ fi ṣe káyé ìbàlẹ̀ dá. ẹ fi ta ọjà ẹ fi ta ọjà business ẹ. ẹ ṣe gan ẹ ṣe ẹ má bá expect me. ẹ ṣe gan mfl we love you mgl mgl to the world. ẹ tún yẹjà gbàwé lọ látàárọ̀ tó tún kú. èmi rò pé bí ata bá sọ bẹ́ẹ̀ pé bóyá wọ́n máa wò pé nǹkan bí. má olórí lọ discourage. iye lẹ́jọ́ iye lẹ́jọ́ iye lẹ́jọ́ eh? àsìkò lọ́dún ti dé tẹ́ máa máa tóòsì àbí ẹ máa fi tóòsì máa ń ṣì tẹ máa fi tóòsì ẹja. mgn. wọ́n ok. abẹ́ yìí kan ni kí ìmọ̀kùnrin máa sùn ní ọ̀sán gangan kí ló dé. rọ́bà. ọmọkùnrin máa sùn ní ọ̀sán gangan àwọn ẹgbẹ́ ló ti lọ ṣe fún iṣẹ́ o ò ṣe fúnṣẹ́ kan òun ló sùn lọ́sàn gangan. àti pápá ọlọ́run ọkùnrin ní sọ̀rọ̀ tó ṣé mo níṣẹ́ lọ́wọ́ ibẹ̀ ni ọba níṣẹ́ lọ́wọ́ tí ń sùn ọmọ sàlẹ̀ ni ọgbẹ́ni mọ̀ pé omi látẹ̀yìn mọ́ dànù bí mi o ọmọ tí mo rí lójú ọ̀hún. ọ̀dà kò ṣì wà. mo jó tẹ̀lé ni bó ṣe pàtẹ́wọ́ ní ṣe báyìí sí mi ní ṣe báyìí sí mi. àwọn wo o ti ń lọ díẹ̀ díẹ̀. ó ah, ti ń wá wọ́sí mo ti tẹ̀lé lọ. àbíkú ti ti ń ṣẹ́wọ́ sí i kò sí wàhálà mo ti ríṣẹ́ fún ẹ. mi ṣe é gbọ́gbà gbàǹkan náà iṣẹ́ ni mo rí fún ẹ kódà eighty thousand ni wọ́n mọ̀ gbé san fún ẹ lẹ́ẹ̀kan náà lóṣù. bẹ́ẹ̀ ni àbí yóò fẹ́ ṣe. ah salary attractive àmọ́ wá dákun mo tètè ti gbọ́ sálárì mi kan sálárì tí mo gbóyin lè gbà ó mọ̀ pàbọ̀ ẹ̀kọ́ mo ní ìkàwé tán. ṣòrí tó bá jẹ́ tìyẹn kò sí wàhálà kan o ṣé orí eléyìí o kàwé o o kà fún ìwé o pé certificate hàn ní béèrè fún kódà hàn ní ṣe interview lóṣù ó parí ìwọ kan ṣiṣẹ́ kóṣù bá parí wọ́n sì gbé owó náà wọ́n sì gbé jóṣe ẹ lọ́wọ́ sẹ́fínì. ẹ jẹ́ kán gbéṣẹ́ náà fún mi kí mi máa gbéṣẹ́ jò ẹ dákun ah, eight thousand yìí mẹ́tì mi ṣe gbọ́ yìí ya ah lọ́wọ́ ah, máa tún lè ṣe máa tọ́jú ilé máa tọ́ ilé san fídíò san àwọ̀ ìyàwó náà ti mọ̀ tí ó ti ń bá kọ́ gba sálárì àkọ́kọ́ báyìí ah èsì tí ìnira fún ọjọ́ búfẹ́ àbí kí ni mo gbé kí ni pàfẹ́ ìrà pàfẹ́ fún ìrà sàràwà fún ìrà pizza ìrà kíní kan báyìí tó máa ń da ìwọ ẹ̀gúsí sí lórí báyìí ìrà fún dákun. mi ti mọ̀ ó dìgbà tí o bá ṣiṣẹ́ náà tí oṣù parí tí oṣù gbà owó náà tí oṣù pé ìtọ́jú ṣe ara mi mímọ̀ pé o fẹ́ ṣe ìtọ́jú mi. ah èwo ni wọ́n tọ́jú rẹ̀ wọ́n tọ́jú rẹ̀ so sick ni sórí dùbúlẹ̀ àìsàn lọ wa ni. ṣé mo sọ pé mo ń ṣàárẹ̀ ni àní kò tètọ́jú fún mi kí àwọ̀ mi kó máa ṣe fún glow glow kébì náà kí n jáde kí n ṣàkọsẹ́ àwọn èèyàn lọ́rùn. Ah, àwọ̀ rẹ̀ ó ṣe fún zeni zeni àbí multilinks. ẹ o owó ni kókó. má lọ sọ̀rọ̀ jù. Hmm, kò ṣọ́ ọ. Ah, ó ti lọ fà. jábọ̀lì ẹlẹ́fẹ́ rí mi má tiẹ̀ fẹ́ rí ẹ ṣé àsìkò tí mò ń jẹun lọ́wọ́ ló yẹ kó wá bá mi kó fẹ́ rí ẹ o mojú o mọ́ra dáadáa. kí ni sọkọ ẹ rí mi ẹ̀rọ kò sí nǹkan tí ó ṣe nípa ẹ bá jòkó tó mi ní òfìsì. aláìyá ẹ ní yẹ bá jòkúta ṣòkúta lórí níwájú mi mi wé pẹ́pẹ́ yẹ. ọ̀dà ṣé kí n máa lo àbẹ̀tí fẹ́fẹ́ sọ̀rọ̀. ẹ̀pà para ẹ̀ olóhùn pajá àtòrí ọ̀jàjà ń ta lóúnjà lẹ́nkù léwu ó lè má lọ láì dàtí. ṣé bá jẹ́ náà ṣe máa ránṣẹ́ sí mi. máa ránṣẹ́ sí ẹ kí n kú tó bá ti lè dúró kó fetí ẹ gbọ́rọ̀ à ń ṣe bí ayé ẹ ṣe máa dà onípèmí ránṣẹ́ sí wọ̀. ṣé ìbálẹ̀ ló fi lákàṣẹ kí àsìkò ẹ̀ lè dáàbò. òun kà ní wàhálà tiẹ̀ ni ó yẹ. ṣẹ̀ṣẹ̀ tó àti gbọ́dọ̀ ọ̀rọ̀ kí ohun tí má dẹ̀ sọ fún ẹ o máa fara mọ́. lọ́ọ̀dì sáyẹn kó o bí iṣẹ́ fọgànáìsà tó ń ṣe. o ò ṣeṣẹ́ fọgà mọ́. Ah, ah. bàbá ìyàwó adáyín pọ̀ nígbà tó kù oṣù bíi méjì tí ń ṣe freedom àbúṣù mẹ́ta ẹ sọ pé kí n má ṣe mọ́ ẹ jẹ́ ọkọ̀ ṣe freedom bá ṣe freedom tán kí n padà wá bá ìtẹ́bàfẹ́sọ̀ káwá máa sọ́ngbà. bí alẹ́ yìí kú mi ló máa ṣe freedom bàbá mi ẹ̀ lè kú ẹ wò ó jẹ́ kó gàmí ṣàdúrà fún mi kán má ṣe pé fún mi o. mo ní ògbọ́dọ̀ ṣe fọgá mọ́ mo ti bá irinṣẹ́ gidi tó ju fọgá lọ. tí ìmọ̀ ṣe bí ọmọ ìsìnkú ẹ̀ tí mo kó alẹ́ ní rẹ̀ ní sí gbòòrò. so fẹ́ gbàdúrà ọ̀gá wàá rí gbà wàá dé rí pígbà lẹ́nu bàbá yẹn torí tó bá tó bá kọ̀ tó gbọ́ràn sí mi lẹ́nu máa bẹ́gì fún ẹni. àpò ìyẹ́ ṣe pé fọmọ mi. Ah, máa gégùn fún ẹni tó bá ti kí ló ṣẹlẹ̀ báyìí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́. sí iṣẹ́ gate wọn tí wọ́n sí gate fún ọmọ kéékèèké kéékèèké àwọn tí wọ́n dẹ̀ lápamọ́ débi kí wọ́n mọ̀ sẹ̀kẹ́. ó máa ń bẹ ọpọlọ ẹ ó ti kọjá sẹ́yìn mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ gidi wọ́n á máa san eighty thousand fún ẹ lóṣù. ẹ eighty thousand tán lọ́n lọ́n. pàjá tó sákàrà tako bí ẹ pé. bíbẹ̀rẹ̀ lọ́rọ̀ nú torógun àrùtẹ́lẹ̀ kì í parọ́ tó ti ṣetán láti ṣiṣẹ́ náà. eighty thousand pọ̀ o pọ̀ gan-an ni. ní tó máa sọ fún ẹ nìyẹn. ẹ wò kó mọ̀ dákún fídíọ̀mù àtàwọn tí ó jókòó lọ ọjà jẹ́ wọn lọ bẹ̀rẹ̀ ọjọ́ ìwà ńkọ́. sọ́gà mi ẹ wáyé wọ́n ti bàjẹ́ eighty thousand ti láàrin ọdún kan tó jẹ pé oṣooṣù kí n tó lè fọgẹ́láìsì eighty thousand jọ tí ẹgbẹ̀rún táyà fi gbéra díẹ̀ ó lè ṣé ìṣèbí tí mo gbọ́ ọ̀kadà lọ tó ń fi owó ọ̀kadà bẹ́ẹ̀ o. rárá kò rí bẹ́ẹ̀ ó jókòó sí iléeṣẹ́ ó sì máa bá wọn ṣiṣẹ́ tó bá ń ṣe ń bẹ̀. oyè seventy thirty lówó oṣù ẹ o àjọ máa pín ni. ní kíni. ní kíni ó ní. àjọ mọ̀ ṣiṣẹ́ pọ̀ ní àbí mi nìkan lè mọ̀ ṣiṣẹ́ wa. wọ́n bàbá ẹ lọ bẹ ọmọ òfò. bàbá oyè ló ti pọ̀ jù ẹ̀yẹ́ mọ̀ gba five percent kí ló lè tó lè yìí máa ṣe wàrà mo ti ka kú pé ìwé fún yẹn sáré kí n bá tọ́lá sanwó fún ẹ thirty percent ẹ̀ èmi ni ìwọ ni wọ́n ní seventy. bá mi já sí five percent jàre. rojú mi àwọn bọ́ọ̀sì kúnlẹ̀ tí mo lè gbéṣẹ́ yìí fún continue pẹ̀lú organizer yẹn. bá mi já sí ten. kò sáyè tó bá ti pẹ́jú máa sọ di fifty fifty. ṣùgbọ́n ìjọmọlẹ́wà kálukú nígbà tí mo máa lọ ṣiṣẹ́ pápá tẹ̀sí sáré gbowó bá mi tó bá sọ di thirty seventy kódà mo ti wá kí n lọ tó bá kojú fọgànáìsà lọ a máa búra lé lórí. ẹ lọ kóògùn wá ń gbà náà ní gbé ìbúra bó sọ sẹ́yìn ní fún yìí sẹ́yìn ní fún yìí èmi ti ń gan nígbà náà ẹ já lọ kúrò. so ti ṣetán. mo ti ṣetán àmì mi ò lè búra fáfẹ́ búra ẹja lọ bíbélì àmọ́ pé àti kúrà ní. ọ̀dà mo ti gbọ́. omi ṣe báyìí bomi àbẹ bomi lẹ. tí o ti gbà. mo ti gbà. o ti go o ti go. bàbá òye. tábà mi lójú jẹ́ ń bẹ́ o. àpá àpá ṣé baálé kò kàn yín bá dọ̀là bá mú ẹ débẹ̀ wá rí i pé bàbá ẹ rere rò ẹ. àkàyè sọ́lá ta. ṣé o lè máa polówó báyìí káwọn èèyàn jáde sí ọ. orí ti yín náà ti yín bá ẹ wo kíní tí ń bẹ wa yìí fọ́ọ̀mù wa ni ẹ wá darapọ̀ máa ń wù lóríire ẹ darapọ̀ mọ́ NGL ẹ MGL ibẹ̀ lẹ́ẹ̀tì fowó kékeré pamọ́ lẹ́ẹ̀tì gba owó ńlá kẹ́yìn fẹsẹ̀ gbàsẹ̀ káàkiri ìwọ̀nba sẹ́tẹ̀ ń ṣe náà táwọn èrò bóyá ẹ̀ ń ṣe lójú tiwa ẹ̀ fi ń bojú kí tẹ̀ ṣe lójú tiwa náà nínú ọkàn yẹn ẹ̀ fi ń bojú ni ebe ẹ̀ rìn káàkiri ẹ̀ ń fẹsẹ̀ gbàsẹ̀ wọ́n ń ṣe sí yín lẹ́nu wọ́n ń ṣe sí yín lára gbogbo ibi tó lu ò lára yín. pátá ni wọn fi bọ. àbí àwọn tí wọ́n wá ń ṣe àwọn pọ́ńbùlà àbí kí wọ́n máa ń pa àwọn ní páìpù wọ́n ti rán páìpù sínú ayé yín wọ́n ti lò yín páìpù títí títí àmọ́ ẹ wá ló kẹ́ ẹ lè pa ẹ̀gàn rẹ kẹ́ ẹ lè pa ẹ̀gùn rẹ lójú àwọn ọ̀tá yín. alọ́ba lọ́balọ́ba nìkan ni mò ń bà. Hmm. oyè ntẹ́mi rò ní pé ẹ wá polówó ṣọ́ọ̀bù yín àbíkí lẹ́yìn sí kẹ́ wá polówó ẹ̀ fún mi fọ́ọ̀mù má jì àbíkí lẹ́yìn tẹ̀ ń ta ẹ̀hẹ́n kí gbogbo ìtẹ́wọ̀n sọ yóò yé mi ṣé fẹ́ wá bú mi mọ́ ṣọ́ọ̀bù mi ní àbíkí gbogbo ilé ìbàdàn. ẹ̀yin láì tó ṣe àlọ́ba ẹ̀yin láì tó ṣe o gbogbo ayé pátá tó mọ̀ lálùbọ̀ pé ẹ̀ nìṣẹ́ wọ́n ní gbélé pawó nìyí ojú yín ti ń sẹ́ mọ̀nàmọ́ná bíi mọ̀nàmọ́ná ọjà tí ọ̀dà ẹ̀yin nìkan lẹ́sà alágbàfọ̀ láàárọ̀ hmm. ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ mọ̀rin sùkúù tọ́ba tún ti dalẹ̀ tọ́ba tún ti dọ̀tún ẹ̀mọ̀ rìn káàkiri ẹ̀yin ní lẹ́nu ọkọ̀ kò síbi sùn kò síbi ayín sùn nínú mọ́rúwá lórí ọ̀kadà lórí kórópè ibi tí wọ́n jẹ̀yìn dé ń jò ní wọ́n gbàgbé kinní sí ńlá bẹ́bí lé ló ti wá gbà níbi tẹ́ ẹ tún ti wá bàjẹ́ dé tílẹ̀ yín ti dẹrọ̀ fọ̀ bẹ́ bá rìn báyìí lásán gbogbo èlé ó sì máa rùn ni nítorí pínjọ́ tẹ́ ẹ dé alámọ̀là tẹ́ ẹ rí kinní ọkùnrin pọ̀nrán báyìí bẹ́ẹ̀ ẹ bọ́ pátá tì ń lé alámọ̀là ni sàbí hmm. ṣe bẹ́ẹ̀ tún bẹ́ẹ̀ sì ní sẹ́ni kì í sẹ́yìn hmm. náà ó tún wá burú fún yín débi wípé à ń pè yín láì sàn láàrin ọdún méje rẹ. gbogbo wọn ah. san yín san yín san yín kí ló kéré o. ìsàkúrò náà sọ wá kọ́ débi pé. oyè ẹ bá sin báyìí ẹ̀yin náà mọ kíní kíní tí ń jáde lára ọkọ ah. ni mo ń jáde mú un. ta ló sọ bẹ́ẹ̀ fún ọ n ò lóyún. Hmm. kí ni ọkùnrin lókùnrin wọn. bí kò wọn ṣe rí. aa ma ṣe pé nǹkan rẹ níbẹ̀ kàn wọ́n ni hmm. wọ́n bá èrè bíi pé tán bá gbọ́mọdé sùkúl báyìí tán bá ní gbogbo ìjọ fún oṣù máa já ń bẹ̀. Ah, ah, ẹyin àti wọn ń parọ́ ọmọ yẹn ni ẹ wá wá darapọ̀ máa wọn olóríire ẹ kó onú ìgbésí ayé àgbà kò ṣebí fọkọ́lì ló ń pariwo pé eh, this is the life I choose life that you choose yóò sùn. kódà ẹ̀rẹ́ yẹn sọ fún yín ni. ṣé ti ẹ̀rí báyìí ìbá rán ọ lẹ́ni wàláì ìbá sọ pé ní abọ́ yóò dáa ah orí yín ti wá dàrú. tipẹ́tipẹ́. orí yín ti wá bàjẹ́. Ah! àrùn burúkú ti ń ṣe yín ti ń jẹ létò yóò sì jẹ lẹ́dọ̀ jẹ yín lọ́pọlọ lójú jẹ yín sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ṣe wà yìí. ẹ̀yin díẹ̀ díẹ̀. dáadáa wètè wọn ṣe rí bí ọmọ tó ní gbòná ọ̀run tọ́jà kù síbí yẹn ṣe ṣe mọ́ rí ni. ẹ̀yin tó yẹ pé gbogbo ojú yín ti bàjẹ́ tawọ̀tawọ̀ bàjẹ́ tẹ́ ẹ gbọ́jẹ́ taratara tẹ́ ẹ wá rí pẹ́kẹ́pẹ́kẹ́ tẹ́ ẹ rí bọ́ọ̀lì pàkẹ́ tẹ́ ẹ bá sọ̀ bá fún yín gbà kí ló kù lẹ́yà yín mọ́ ah, ẹ wá mú aṣọ ẹ wá lọ mú fóòmù ẹ àti tó wọ̀nyẹn wá fi rá tí ó sì ah, fẹ́ ẹ fún àyà yín ní press wo sókè báyìí. ó dà ó tó ẹ kúrò ṣọ́ọ̀bù mi eh. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo fẹ́ sí ṣọ́ọ̀bù mo eh, fẹ́ mo fẹ́ bá yín ṣe níta gbé wá tẹ́lẹ̀ ni yín tẹ wá ṣe mọ́ yín tẹ wá ṣe bẹ́ẹ̀ yóò kó ṣe òkú ọmọ tí èèmọ̀ nà kí lẹni tẹ́ ẹsẹ̀ nítorí pé bàbá yín kú ẹ̀ lásán lé gbogbo àwọn àǹkárá tí wọ́n wá kún bàbá yín ẹ wá lọ sòkú mọ̀dọ̀tún àbí. ẹ wá fẹ́ ebu ara mu ebu ara a fẹ́ lọ gbé ọmọ ká fi wọ̀ kán bóyá. abayin bẹ. ẹ̀yin náà wá wọ miniskirt wáyé. ẹbí ẹbí sẹẹrẹ èèyàn mi. ara wọn sá kẹkẹkẹ bí ilẹ̀ títí lẹ́yìn tí ò dùn ni. mo ní àwọn oní àgórí yìí sọ. ìsẹ́mi bọ̀ lọ. arúgbó ọjọ́ àdìgbà mọ̀ tẹ́lẹ̀. alára sán kẹ́kẹ́kẹ́. nígbà tí yàrá bẹ gbọ́ kẹ́kẹ́kẹ́ ifá. ẹ mọ̀ dà wọ́n ló oníranù. ẹ jẹ́ lọ máa ń kára tó kun lọ́ra. èmi kẹ́ ń bá wí. a kò sí aṣọ àgẹlẹ tún fi. bàbá yín kú tán gbogbo àǹkárọ̀ ọkùnrin wa ń kàn bá jẹ. ẹ wá sọ ká sọ obìnrin. tani ọba sẹ́yìn ní sẹ́ẹ̀sì tẹ́lẹ̀. mo pọ̀n mọ́ ète wọn bíi tìjẹ̀bú gbó. oníranù olòsì àgbà àyàwó eyín hàn gan àgé yín wọ́n ti mẹ́sẹ̀ níbi ìsàlẹ̀ àdàlù. ètèrè pàǹpà bíi kun bàbá. Ah, ah, láìsí pé wọ́n fẹ́ rẹ̀ rù bó ṣe gbé sùkà sórí. tí wọ́n ti yẹ. ẹ lè rẹ̀rù láyé tún lè rẹ̀rù lọ́rùn. oníranù ó fà á kó sí aṣọ àgbà òṣìṣẹ́ ìṣẹ́mọ́ ẹ máa lọ ìṣẹ́mọ́ àwọn ọmọ ebu àwọn àmọ́ ẹtì àfikún ó ti dáa tó ti gbọ́ ah, ọlọ́run. yóò ẹ kú ọrọ̀ ajé. ẹ mọ̀ káàbọ̀ mélòó lẹ fẹ́. mi ò ra bọ̀ ni ìròyìn ayọ̀ ni mo mú wá bá yín. ṣé kèsè rere jésù. rárá mi ò ṣe jehovah witness <laughs> mi ò dẹ̀ gba iṣẹ́ evangelist mo wá láti iléeṣẹ́ MGL. kí lẹ́ Money Global Limited à ń sọ ní dolówó à ń sọ ní dọlọ́rọ̀ à ń mú ìṣẹ́ àtòṣì kúrò ní ayé àwọn ẹ̀dá ṣé bí mo ṣe ń bọ̀ ni mo rí mo ní ah mọ́mì tó ń ta bọ̀lì yìí máa fine ẹ nínú òrùn tẹ́ ń ṣiṣẹ́ òrùn tẹ́ ti ń yáná mo dẹ̀ rí pé èèyàn pupa ni mo ní à iná ti ra yín ló mú yín di kàrámẹ́ yìí o kàrámẹ́ títí wá ń di chocolate. mo pupa gan tẹ́lẹ̀ oòrùn àti iná ló jẹ́ ń dúdú báyìí. èmi náà rí. sọ wá yìí sí. wọ́n rò pé kí wọ́n polówó iléeṣẹ́ wa fún yín kẹ́ ẹ da ẹni tó ń kúrò ní ẹni tí iná ń ra kẹ́ ẹ máa ta frozen yẹn kẹ́ ẹ máa ta turkey kẹ́ ẹ máa ta chicken kẹ́ ẹ máa ta àwọn ẹja tútù lóríṣiríṣi. Ah ṣé ẹ rí mi tẹ́ ti sọ̀rọ̀ tẹ́ ẹ̀ parọ́ ó wù mí kí ni ara ń bẹ́ nù mí àìrówó ni ìgbà ní dààmú ọlọ́run tó wò tó wò ní ìsàjákájà. ṣùgbọ́n kò ságbára wọn fẹ́ gbára òun ò sì fẹ́ báńkì èló mo fi ń ṣiṣẹ́ tí báńkì ò tún mọ́ ọwọ́ mi kí ẹ wo òun ò ní dírẹ́sì. ẹ jẹ́ kí n kọ̀ọ̀kan fún yín ṣé ẹ mọ ṣé ẹ lè ṣàwọ̀ ẹnu. ní ìṣàwọ̀ ẹnu. ṣé ẹ mọ Ọ̀tẹ́dọ́lá ṣé ẹ mọ Dangote. mo máa ń gbọ́. àwọn méjèèjì ìyàwó gbọ́ wọn bẹ́ẹ̀ kí n sọ fún yín. wọ́n ń yáwó ni. wọ́n ń yáwó ni. Ah, ah, ah. owó wọn gangan pọ̀. ẹ wá ní ẹ̀sọ́ mi dolówó báyìí. a máa kọ́kọ́ fún yín ní one million naira. one million. ẹ má pàdé ó ti pọ̀ ju yín rírì. <laughs> mo fẹ́ kẹ́ ẹ ra fíìsà bíi márùn-ún sínú ṣọ́ọ̀bù yìí pákó kẹ́ ẹ wo kẹ́ ẹ gbé kíọ̀sì wá bí àná kẹ́ ẹ gbé kọ̀ǹténà wá bí ẹ yà mí one million àbúrò ní ìṣe san ní tí mò ń tọ́jú báyìí lọ. ẹ̀yin náà àwa ni nǹkan tí ẹ máa ṣe ni wípé ẹ máa fún wa ní ten thousand owó fọ́ọ̀mù hmm. lẹ́yìn owó fún mi wọ́n á máa fún wa ní hundred thousand. ibi tọrọ wa ibi tọrọ wa wà nù. tábà tí wàá ya yín ní one million yẹn tẹ máa máa san padà ní hundred hundred thousand ní oṣooṣù. ẹ̀yin lè wò kẹ wá kẹ torí ìgbìsọwọ kẹ máa fáìn kẹ máa flẹjọ kẹ máa gbá. ṣé ẹ rí ẹyin tó ń ten thousand ìlú ti ẹ̀dùn gbọ́ ṣé ẹ hundred thousand yìí lè rí eléyìí mo fi ń ṣiṣẹ́ ebẹ́ẹ́rì tí mo tọ̀ kalẹ̀ látàárọ̀ tí mo ti dé ní ìsìn ní ipa two thousand èmi ò lè one hundred thousand. ṣẹ́ni ìgbà tí èmi náà kọ́kọ́ join company bó ṣe kọ́kọ́ ṣe èmi náà nìyẹn mo ní bísínẹ́sì márùn-ún ni mo ní mo ṣe wà bọ̀ torí pé mo fẹ́ ran àwọn èèyàn lọ́wọ́ káwọn náà ṣoríire ó ló mú mi máa ṣe gbogbo ilé ẹ̀wò fọ́ọ̀mù lélẹ̀ ẹ̀kan ọkọ mú ten k wá lọ. ẹ wo ìyí tí ì ní nǹkan kan. ẹ ní nǹkan kan. ẹ fi fọ́ọ̀mù yẹn wọ ebi nọ́mbà tí ń pè ti wà ń bì. nọ́mbà wà ń bì. ẹ̀yin pè yìí ti máa ti ṣe tán. Hmm, ṣe rí normally náà ó normal kéèyàn ní trust issue nínú gbogbo rògbòdìyàn lù ah. tó bá dẹ̀ wá ru yín lójú tẹ́ fi pé bóyá àwa legit ẹ lè lọ sọ́dọ̀ balẹ̀ kẹ lọ bá balẹ̀ balẹ̀ mọ̀ nípa gbogbo ilé. ọkọ ìlú ọkọ ìlú mọ̀ ń pa yín <laughs> wọ́n ti yáwó. wọ́n sì gbogbo yín gbárí. Uh-uh. a ní kẹ́ lọ sọ́dọ̀ wọn. ẹyin kò sí kò bàjẹ́ lẹ́tọ̀ọ́ tọkọ olùbá ti wá fọwọ́ sí tí wọ́n náà fògùn yín gbárí mo pè yìí. <laughs> ẹ má wọrin ṣòtì yẹn nǹkan advice tèmi kan bá sọ fún yín ni pé ẹ rọra jẹ́ kí iná ra yín orí sunburn ojú yín lè máa dúró torí ta bá fún yín ní one million tó kó má jẹ́ pé cream lè máa lọ máa kó ah, owó ra ṣe ọ̀sán. bí má tẹ̀sí gba one million mo di olówó nù. bí mo bá nu ẹ́ńjìnì ilé pupa mọ́ òórùn ti lámi lámi ẹ ṣé o. yes ma. one million one million naira baálẹ̀ òde tán. arábìnrin kí lorúkọ ẹ. Adéṣẹwà lórúkọ mi. Adéṣẹwà ọmọ Adé ah, ah. ṣé àwọn èèyàn máa ń sọ wọn kó rẹwà. Mm, wọ́n máa ń sọ bẹ́ẹ̀ bọ̀ èmi kan fúnra mi mọ̀ kó mo rẹwà. ìwọ kan fúnra ẹ o mọ̀ torí àwọn tó máa ń sọ fún ẹ yẹn ó ní bí èèyàn ṣe máa ń sọkùn fún ìta àmọ́ pé bí àwòtọ́ ni ó rẹwà lóòótọ́ <laughs> fún mi ní ọ̀g <laughs> kó wà lè fún mi kó rẹwà ah! ọlọ́run tó wá fún ẹ ní àwọ̀ gidi èjì ẹ̀ tó wá ń dá mi lọ́rùn <laughs> ẹ má jẹ́ kí n fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ṣó gbọ́ nípa iléeṣẹ́ wa Money Global Limited ti gbọ́ nípa ẹ̀ kódà àwọn èèyàn gan wọ́n pọ̀ ládùúgbò wa yìí. ṣé ẹnì kọkàn tó ìgbà ẹ sọ̀rọ̀ ń pa àtọ̀ bọ̀ máa rí wọn. o máa rí wọn bọ̀ wọn rí ẹ lómi kò dojú kò fi rí iná ni. if not so báwo ni wọ́n ṣe máa rí ra rẹ̀ wá báyìí tí ò ní wàá polówó fún pé o máa nídìí owó láti fi ṣe one or two things iléeṣẹ́ wa dẹ̀ ń fáwọn èèyàn lówó nírọ̀rùn wọ́n náà wàá gbà lóun iléeṣẹ́ wa o <laughs> lè wàá gbà lóun o. àmọ́ kò sí ìgbà tí mo fẹ́ fi lóun ṣe student ni mi mo ṣì wà ní school so ah, ah, ah, wọ́n ní nǹkan tí yorùbá mọ lójú yóò máa lójú sí student gan ló rọrùn fojú láyé ìyẹn gan ló rọrùn ju student loan òun gan ló dùn jù sórí student loan mo lè ó ní bí màá ṣe bẹ́ẹ̀ ṣe tó kọjá gba loan tó yẹ pé student yẹn in the next four years ò ní sanwó wàá lò ṣe ń kàwé lọ́wọ́ ni lẹ́yìn ìgbà tó bá tún graduate gan wọ́n á tún ní oṣù ò tí ì ríṣẹ́ ó ìgbà tó ríṣẹ́ kó tó bẹ̀rẹ̀ sí ń lówó padà. ẹ kò wọ́n sí nǹkan tí mo fẹ́ fowó ṣe tí n bá gba owó yẹn nísìn because àwọn òbí mi ṣì ràn mí ní school wọ́n dẹ̀ ń sanwó school mi so kí ni nǹkan tí mo fẹ́ fowó ṣe. àà fáyín gẹ̀ wo kọ́tún náà sọ lẹ́nu ṣé nǹkan tí o bá nílé wọn máa gbà lọ́wọ́ òbí ẹ̀ ni ok let us zoom náà pé o ní ìdè tó toiletries ṣé wáyé ṣe máa pe mọ́mì mo fẹ́ ra kíní mo fẹ́ ra gbá mo fẹ́ ra wọ̀nyí nítorí àbí tó bá fẹ́ ṣerun wọn náà wúrọ̀ àgọ́ ẹ̀ mo lẹ̀ pé lè má lè change ẹ̀ wọn ní láti ṣiṣẹ́ then country ta wá ń sìn àgbúrò gbójúlé education nìkan àgbúrò ní like other businesses tó yẹ pé a need tó yẹ pé o ní ọpọlọ ẹ̀ tó yẹ pé òkè òfin mo lè ṣe tó lè máa mú wá fún mi tó bá lè kọ́ṣẹ́ ọwọ́ torí kò ṣe ń lọ school ó ní àwọn business kékèké tó yẹ pé o lè máa ṣe ní school irú wọn sì irú ìsìn báyìí mo ṣe wà ní ìjọ pé student yẹn ó kọ lówó pé òkè òkè làwọn kí ni àwọn student lè máa ní tí wọ́n ta ní school bíi aṣọ àwọn bag àwọn jewelries kéékèèké yẹn tó wẹ̀ ní wọn àwọn dl àwọn student náà máa order lọ́wọ́ ẹ o dẹ ní di shop o dẹ need the shop whatsapp wàá fi ṣe shop ẹ wàá kọ́ máa post orí status ni order order from me wàá kọ́ di adéṣẹ́wà pre-order ni àmọ́ <laughs> máa lọ deliver nílé o ó yẹ ẹni tó bá fẹ́ nǹkan kó máa wá sí ẹnu ọ̀nà hostel àbí kó máa fi rán rider ni o ẹ̀dẹ̀ rí yẹn sọ àmọ́ tí má ni mo fẹ́ bẹ̀rẹ̀ bísíǹsì hundred thousand lè tó mi kò sí wàhálà kó jẹ́ two hundred thousand lọ ló ní máa wọ ìmọ̀ abẹ́ ṣètò tí wàá ṣe gbà mo dẹ̀ tí wàá tó wá múnú mi dùn dáadáa tó ń ṣe nǹkan tí mo fẹ́ tọrọ wá yíra wa you know what i'm saying. Eh? ẹ ṣe ṣe tẹ bá bá mi gbẹ owó yẹn jáde ẹ nígbà padà lọ́wọ́ mi. ẹ̀hún náà mo ibẹ̀ náà mo mọ̀rọ̀ lọ pé tọrọ wa bá yíra wa dáadáa ó ti yẹ <laughs> àsọkùnrin sóbìnrin tó eh. tọ́jú bí tẹ́bi náà tọ́jú ẹ mo lè ní òní dówó yẹn padà. <laughs> ẹ sọ kọ́ lọ. <laughs> ọ̀rọ̀ mi ló fi eh, máa kọ́ tó ibẹ̀ kó ti ṣiṣẹ́ wá ṣe dáadáa sí mi. dáadáa. ẹ jẹ́ kí n máa dùn ó ní kẹ́kẹ́ gbọ́fẹ́ inú ni màá kú sí wọ́n lè gbọ́fẹ́ ẹ aago ẹ̀dá ẹ̀ ń fún ẹ nọ́mbà mi kòkò ẹ àmọ́ àwọn ọ̀rẹ́ jẹ́ kí jẹ́ ń fún ẹ fúláyà. lórí ọ̀rọ̀ tá a wá ń bá lọ àlàyé wọ́n gbàgbé èmi wọ́n gbàgbé èmi wọ́n jẹ́ káde ìwọ ọyẹ o sórí káde ìwọ ọba ti yẹ wọ́n fúnra rẹ̀ ọmọ ìpọ̀ bẹ́ẹ̀ nìkan dòwò ọ tún máa sọ̀rọ̀ mi fún gbogbo àwọn kọ́sítọ́mù rẹ yòókù mi. ìyá alámàlà hmm? ìyá alámàlà mọ̀ndọ́ ọlọ́run ẹ gbà owó ó dá mi lójú bíi ẹ gbowó ẹ gbowó báyìí para àyà yín ó jà wọn rò pé náà ṣọ́ọ̀kì yín ni àwọn owó ńlá tí dẹ́rù bó sí owó kàǹkà owó kẹbìtì owó haramu owó kẹ̀ǹkẹ̀ ẹ gbowó báyìí wọn rò pé gírí gbé yín báyìí ẹ mọ̀ gbọ̀n báyìí ni. Ah, ọkọ mi inú mi ọwọ́ àdùn ìwọ náà wo gbogbo ṣọ́ọ̀bù àyíká mi ó rí wípé ṣọ́ọ̀bù tèmi nìkan ni pákó àwọn yòókù ló ti kọ́ tiwọn ló ní sìmẹ́ǹtì yìí tí n bá gbowó yìí tí mo sọ ṣọ́ọ̀bù tèmi náà ló ní sìmẹ́ǹtì wo ọmọ wípé òṣòro fẹ́yàn kan gbogbo àwọn yòókù rẹ ọmọ ní kí ló dàwọ àti ìyá alámọlà pọ̀ tó báyìí. ìyá alámọlà ẹ mo kọ mi ni àríjẹmọ gbàgbé ọ̀rẹ́. àríjẹmọ gbàgbé ọ̀rẹ́. Ah, ṣé ẹ mọ iye ẹ mọ iye èèyàn tí mo ti mú lọ ọbẹ ni èmi èmi máa ń sọ̀rọ̀ fáwọn èèyàn tí mo máa ń gbowó jáde fún wọn nítorí pé owó ti yín pọ̀ ló ṣe ń lọ bí ṣe ń lọ yìí ní ṣe ń lọ ti kọ̀ ní lọ ti kọ̀ yìí. bó ṣe wá ń lọ náà yóò kú jáde ìjọ kan náà ah. àmì bíi ní monday ọ̀hún ló ti pé tán yìí ah, ah. àbí wo ọkọ mi tó bá wá rí bẹ́ẹ̀ kí ló tiẹ̀ tó kọ́kọ́ fẹ́ sí náà. mọ̀mọ́ ó ti rí bẹ́ẹ̀ ó ti jẹ́ bẹ́ẹ̀ ṣé ẹ ti gbọ́ tabango ti rí bẹ́ẹ̀ ó ti jẹ́ bẹ́ẹ̀ lọ́la yìí sí àlàó ẹ ti gbọ́ ẹ ti gbọ́ ẹ tiẹ̀ kọ́kọ́ bá ń kẹran sí wa náà ṣé ẹ wá rí lẹ́yìn ẹran tí n bá tó ń lọ ilé bí ṣe ṣe ń jí kékeré kan kí n bá bọ́ àyàdé ṣàìṣẹ̀ ń ṣèyún ni àfi tí ọba wọ ọbẹ̀rẹ̀ ló kù ọmọ pé tọ́ ọba ti wá lẹ́yìn oúnjẹ yín tún fi mí sí kí lọ́bọ̀ wá kí lọ́bọ̀ mẹ́rin sí i mọ̀ ń bọ̀. tọ́ba lè ba ẹlẹ́rìí dòdò díẹ̀ náà sí ẹran ọmọ yẹn tó bá tutù èyí fẹ́ẹ̀ tọ́ ní búlọ̀kù mú o ẹni tèrè èjì tèrè tọrọ kọ́bọ̀ ẹni tèrè èjì tèrè tọrọ kọ́bọ̀ ẹ̀yin ẹ ṣáà máa kówó yín wá o tọrọ kọ́bọ̀ ẹ má fọwọ́ ah, mẹ́wẹ́ wá àbí káyà àgbéra o àbí. ìyá ah, ah. látà òyìnbó àbó yòó ìyá látà òyìnbó. lábíà ni ẹ máa gbọ́ ní tẹ́ ẹ sọ àbójú. irú kẹ́ẹ̀kan bá ń ti iwájú ni mo bí ọmọ sùkúù tán láàárọ̀ bàbá òpin kò náà rest in peace kémi náà sì bomi ara kó òun òfin rọ kí n tún jáde lọ ni mo kí kéèké òṣìṣẹ́. kọ́ra yóò bá tiẹ̀ wà dẹ́yìn lẹ́yìn kí tẹ̀yìn ìdọ̀kadà dẹ̀yìn lóyún ọ̀kan ẹ̀ máa gbìyànjú ọjọ́ tẹ̀ sí ìdọ̀kadà ẹ̀ ti lówó yín sí láà o. ọ̀kadà sinmi lásán ó ní kò kíìkì mọ́ yìí ẹ̀yin alára mọ̀ pé ẹ ti gun ọ̀kadà yìí ọ̀kadà yìí àdúrà tí mò ń gbà fún yín ni pé kọ́ mọ́ bá gùn yín padà àmọ́ bẹ́ẹ̀ ṣe ń kíìkì rẹ̀ tí ò kíìkì mọ́ yìí àpẹẹrẹ pé o ti fẹ́ gùn yín nù àkókò ní farúgbó ara kọlù káwọn bá lu omi lè kú. wọ́n san ọmọ ilé kúrú gẹ́gẹ́ pé amúkan balùwẹ̀ ẹ wò ó tọ́nu méjì tẹ̀sí lọ́kàrẹ̀. ọkàn jọkàrà ó sọnù ni kandi ẹ ni mo fọdún méjì sanwó rẹ gbogbo pé mi gangan wá ń jèrè rẹ báyìí ní ìsìn kò tí ì pọdún márùn. nísìnyí dángbìnrin bíi ewo òdì ìyẹn ti bá yí ọ̀kadà jẹ́ sínú o. kódà kò sí tẹ́ ẹ lè lò hmm. ẹ lò ẹ gbìyànjú. ẹ gbìyànjú ẹ gbìyànjú ẹ gbìyànjú. Hmm, ẹ mọ nǹkan lò. ó ti ayé mi ẹ ṣe rí ọmọdé yín tí ó ti kọyán àná àwọn àgbọ̀ wà fi tàn balẹ̀. Ah, ẹ jẹ́ àfarabalẹ̀. ọ̀ya o ẹgbẹ́ ọdẹbẹ ẹgbẹ́ ọdẹbẹ. torí ẹni tí wọn bá bára bí kéèbọ̀ láti ìlú èbò ẹgbẹ́ ọmọ wọ̀ padà o kéèbọ̀ tó ní ọmọ rí o hmm. gbogbo tẹ tí mò ń lò dáadáa o bàbá mi mi jọ. irọ́ ni o. àkànmọ́ ẹ̀yọ́ hmm. yóò nà kọ̀ọ̀nà ẹgbẹ̀rún mẹ́fà ní kóró díẹ̀ mu. lọ́lí ẹ̀ mu. Ah, ah. yóò nà kọ̀ọ̀nà ẹgbẹ̀rún mẹ́fà ní kóró díẹ̀ mu bàbá ah. mi níjẹ́ bẹ́ẹ̀. ìyá yín sí ni bàbá yín sí ni. Hmm. bàbá mi ká àgọ́sọ̀nà kan ni wọ́n mọ̀ wọ́n dókè ẹlẹ́kù. ọmọ àgọ́sọ̀nà. Eh. ọmọ àgọ́sọ̀nà. bàbá ìjọba àlewajà. tọ́ ọmọ sanga. <laughs> wọ́n mọ̀ dé ojú gbòdú. <laughs> Ah! <laughs> ọmọ sọlá àgbàlá ọmọ sọlá àgbàlá ọmọ sọlá àgbàlá sọmọ wọn rí. Ah, ah. bá mi gbọ́ sọ ẹ ti bí tí bàbá mi lò kan dáadé wọ́n lo ìyá mi débi pé wọn ò tí ì rìlíìsì wọn tí wọ́n fi wọ pọ́tà. níyà yín wọ́n kú báyìí wọ́n lọ sí sálábà ni àwọn ọmọ yíbò mọ kóbi lójú orí wọn ni. pé èèyàn lẹ lò báyìí. ṣọ́ọ̀ṣì ló kú yìí. torí ẹ lù wọn kọjá pé táwọn tó kún bọ. Hmm. ẹ lẹkulẹjọ ò lè régun wọn rà. bàbá òjò bàbá mi máa ń kan lò bàbá òjò ẹ̀dá kẹ́ ọwọ́ ọbú lọ ọwọ́ wọn lẹ mú tẹ́ẹ̀ fi lè lu ọ̀kadà yìí dáadáa. ó rí i pé bàbá òjò orí wọn ò pe ni ṣé tàngìlẹ̀ tẹ̀ ń sọ lójú ara yín kí ló ṣẹlẹ̀ wọn lábú sọ́ọ́tà kìsì onílẹ̀ ilé sáré tàyè ní ẹnikọ́ ọ̀tá tẹ́lẹ̀ ni àti pàápàá ẹ tún wá sọ pé àbá yín o ẹ tún wá fi ọ̀yọ́ ẹ tún fi proud lójú ọmọ ara ayé ṣé ẹ kẹ́ mọ sọ bí okọ̀ àbá kẹ́ mọ fi lé bu yín pétọ̀ alálòpọ̀ bàbá yín o tọwọ́ sọ tẹ́kísà tó ń plásítà lẹ́ lòdì. orúkọ tó yẹ kọ́ mọ̀ pé bàbá yín kan tó kú olólùmọ́sùn ni àwọn bá ṣe kú yìí náà wọn ò ní rò wọn sùn. ẹ wo wọ́n rọrùn so sọ̀rọ̀ kan náà orí sọ tó wọ́n pẹ́ olólo tí ó lòdì ọ̀yọ́ gbó bàbá mi ní jẹ́bẹ̀. àwọn ah, ọ̀yọ́ irọ́ wọn ò lè lọ ọ̀yọ́ gbó wọn ló ra wọn gbọ́ wọn kú ọ̀yọ́ sí ìbẹ̀ ńbẹ̀ ní táyé ìparí ọmọ èsì sí. àwọn bá wọn lò ó. ẹ wò ó. <laughs> ó di ọ̀yọ́ bàbá yín. àgbẹ̀wò àfọyín sẹ́ni tá a gbé àfọyín tẹ́ ẹ ti wà yìí báyé yín ò sì dànù hmm. kẹ́ ẹ pọ́ olùdú kan kẹ́ ẹ pààrọ̀ ayé kẹ́yìn náà mú fọ̀rọ̀ kẹ́hìn bẹ́ẹ̀ ṣèṣe ṣé inú company tiwa tá a pè ní mgl tí ẹ̀ ń wò yìí. mgl progress kese progress success money money global limited oh, ṣe ni money ṣe ni ah. money global limited tí mò ń sọ ń pa yìí àwa ni ayánilówó ṣòwò tẹ́ bá ti yá ẹ bá gba fọ́ọ̀mù ten thousand naira. tẹ́ bá ń gbọ́ ten thousand ni yóò gbé dìde ìbáraka ten thousand ni yóò gbé dìde ọ̀kadà tó ṣubú lulẹ̀ o. ten thousand ni yóò gbé dìde. ìgbà yẹn gba fọ́ọ̀mù ten thousand ẹ wà lọ gbìyànjú láti wá bá wa dòpọ̀ with hundred thousand naira hundred thousand yà wà fún yín ní one million naira. àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ṣe ten thousand tí yóò gbé dìde tá a sọ fún yín fọ́ọ̀mù yìí òun lẹ́ẹ̀rà ten thousand tẹ́fẹ́ tí wọ́n ta ọ̀kadà yín ó ṣeé ṣe kẹ́rí hundred thousand àbí one fifty thousand owó ńlẹ́ kò wá láàrin ọjọ́ kẹta wọ́n sì yá yín one million tẹ́ wá rí owó tó bá wù yín kẹ́ ẹ fi ṣe owó tí ò gani lára lẹ́ẹ̀mọ san. rárá onísùúrù owó téèyàn bá lè mọ fi ṣe tẹ́ bá ti lè ta ọ̀kadà yín pẹ́rẹ́ báyìí hmm. ẹ ra mikra tàbí hmm. kẹ̀kẹ́ márúwá ẹ bọ̀ lóòrùn àpadà tààrí. ìwọ̀nba bógùn bá ti wá rọ̀ yín lọ́rùn lẹ́sìn máa san díẹ̀ díẹ̀ wọn kò ga owó tá à ń sọ̀rọ̀ yìí kò gani lára o ẹ mọ̀ jẹ́ ntàn yẹn wàhálà lásán ni ké ọ̀kadà tẹ́ ti fẹ́ ẹ̀yin lówó mi tán sára sọ wèrè ni wọ́n ń sọ yẹn dá. ó ti ẹ̀ tí wọ́n ẹ wèrè náà wo bàbá yín lò yá yín ń lò kulọ̀ yín náà wọ́n fẹ́ lò ọ̀kadà ọ̀kadà ilé lò yín padà. ẹ di ẹ ẹ ẹ mọ̀ pọ̀ wọn gbogbo. ní MDL MDL báwo. ẹ yà wèrè sá o. ìlú ọ̀sẹ̀ náà mi lè kọ́ fẹ́ sọ pé kí ló tẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́ba. ẹ sà ní tí mo bá nǹkan tí wọ́n kọ yín òun ni kẹ́ ẹ fọkàn sí o. ẹ gbọ́ èmi náà wà ní tako yìí torí inú mi dùn sí yín ah, ah, a ó fojú ọ̀rọ̀ yín fojú hàn hmm. ẹ mọ̀ pé bọ́lọ́fà bá ti fẹ́ ìyàbọ̀ òjò tọ́lọ̀ ń pé díje sí kí wọ́n fẹ́ lè ṣe àjọrin ẹ mọ̀ pé eh, jagunjagun patu bẹ̀rẹ̀. Hmm. <laughs> kọ́lọ̀ wa dákun kọ́ sànù wa ni kí ìyàbọ̀ òjò mọ́ torí wa wọ black head bonnet. Ah! ẹ wo ẹ fi ìyàbọ̀ òjò hmm. sáàyè tiẹ̀ o ẹ lè falọ́ba sáàyè tiẹ̀ ogun tí wàá ń jà yín lábẹ́nu ti ń pa náà aṣọ tí ọ̀pá rí. ẹ bomi pa àbí lẹ́ni. Ah, ah, ah. àgbàtà ẹ bá yí ọ̀yọ̀ jẹ́ ẹ bẹ́ẹ̀ sọ pé bàbá yín kò yá yín pa ni n tó bá jókòó yẹn ní kẹ́ ẹ ṣàlàyé ẹ bẹ́ẹ̀ lábàá wọn sì yá yín sí. kò ní lẹ́kùn èmi mọ̀ ń sọ̀rọ̀ yẹn kò gbẹ́nu mi sọ̀rọ̀ ẹni tí wọ́n gbé bàbá rẹ̀ tí wọ́n gbé lọ sódì di ọjà tí wọ́n lọ sìn yàrá ìsàlábà lè kó ń bo látọ̀yọ̀ dé kó wọ́n gbé òkun wọn lára rẹ̀. kì í sọ̀rọ̀ bàbá rẹ̀ ní sọ̀rọ̀. ẹ wo advice mo lè fún yín rè mọ́mọ́ bí tẹ̀ ti lè ta ọ̀kadà ìtorí mọ̀mọ́ pé bẹ́ẹ̀ ṣe wà yìí bẹ́ẹ̀ bá gbọ́n tíẹ́tíẹ́ nínú yàrá yín báyìí one kọ́bọ̀ ti ń bẹ. àwọn ah, ni ètò kọ́kọ́ já jù bẹ́ẹ̀ ṣe ẹ̀rọ kadà o ti san owó tán sọlímẹ́ǹtì ni hmm. ọdún karùn-ún ni tèmi gan ti ń lò fún ọ. Ah! ololo ah! mi sùn. máa ń èjì ẹ̀ ni etí mo wá fẹ́ mọ̀ ni pé káwa ni wọ́n sira wọ́n ra one fifty tèmi kó one fifty fẹ́yìn. ẹ ti rí one million. one point five million. one million yù. ẹ máa gbọ́ kadà lọ. ẹ àwọn kọ́ la gbé ẹyin ni kẹ wá tì mí. ìwé rẹ̀ dà. ẹ ká kó ní after. o ti fún mi fọ́ọ̀mù. ẹ ti rọ táà ti ta ọ̀kadà ni. <laughs> wait ah ọyẹ mọ ti lọ wájú. kọ́kọ́rọ́. i don't get i don't i can you are wasting about àwọn ọmọ ìlú ló wá mú ṣẹ́wájú náà mọ́ customer wa hmm. we came all the way from Lagos oh, ẹ̀yin ló yẹ kẹ́ wá up and doing now i don't i don't i don't i don't I don't get this kí ló ń ṣẹlẹ̀ gangan ó kọ̀ dàbẹ́ ẹ̀ ní anything láti ọ̀fà ẹ̀ kàn débí ẹ̀ ń yọ̀fà ẹ má sọ̀fà o. especially ẹ̀yin obìnrin hmm. ẹ kò wá ń bẹ̀ yẹn ẹ useless ẹ wúlò fún anything kẹ́ má lè bọ́ síta kẹ́ lọ wá kọ́sítọ́mà wá fún iléeṣẹ́ yìí nígbà tèmi wà ní banking sector mo mọ bí mo máa ń lọ tí mo máa jáde láti lọ wá client wá fún ọ́fíìsì wa you are there you are useless. àtẹ̀yìn náà. ẹ má bínú mà ṣé gbogbo nǹkan tẹ̀ sí ọ̀fẹ́ tó bá ṣe runs nìkan ló lè ṣe tájú. what do you mean by runs? So ní láti ṣe runs iṣẹ́ ẹni náà wàá kúṣẹ́ lókùnkùn dùn. ẹ so ẹ mọ̀ pé èmi dẹ̀lé lè bá mi mo dúdú mi ò wà kí àti mo búra kí ni bí kò mí kí n jù bá ọmọ kí mo ṣe. o ti ẹ fa o fa ẹ ni o choke. mi choke. ọwọ́ ẹ̀yìn ló wà. ọwọ́ ẹ̀yìn ló wà. bẹ́ẹ̀ ni díẹ̀. adìẹ wa ń làágùn. i'm hmm. try àwa náà gbìyànjú. adìẹ wa ń làágùn yẹn ni ò jẹ́ káyé mọ̀. kò tí tó. Ah, ah. kí ló dé láì wá kùsà ká tún làágùn sí i mọ̀ mẹ́bù. what is all this? yes sir. what is all this? ọ̀ìtì oh, tọ́ìtì. Yes, You don't need to be hoity and encourage hoity-toityness because it will lead to topsy-turvy. Ó wá dọ́gà sí ọ̀gá ní ti ń sọ èbò tí wọ́n ní ní sọ́ta ìtú yìí. Ọ̀gá ẹ mọ̀ ọkọ tó ṣẹlẹ̀ ṣe rí kejì pé àwọn náà try àwọn hmm. olùlù gbogbo kíní tàǹkì fún ọyìn ṣe rí nǹkan kan ni mo rò pé ó dà pé English ta fi kọ kíní tó yà pé tá a bá lè translate sí Yorùbá wọn máa lè kà because ayé fún wọn dà pé wọn kàn lọ jù síbi. Ah, ìyẹn kọ́ ló fà ìyẹn kọ́ ló fà ìyẹn kọ́ ọ̀gá sẹ́mọ́tẹ́mì fi ṣe rí àwọn ọmọ ìlú tó ń tà dáadáa yẹn oògùn náà fi ń tajà Ah. ẹja lọ sí sí ara kásígbẹ́rẹ́ seven oh five sáàrin àwọn obìnrin báyìí irú eléyìí tó dúdú yáyọ̀ ní ìdúró láyà rẹ̀ skin skin tó bá black ó máa ta gbẹ́rẹ́ dànù á sùn sí ní bèbè rédì ibi right side yẹn òní níbẹ̀ tó jókòó for like three days ṣé ìta bá sin gbẹ́rẹ́ tó dúró dáadáa tí wọ́n fi àdá la gbẹ́rẹ́ yẹn tó thick. wọ́n fi àdá ṣá ẹ pa torí pé ológun ló máa ń mẹsẹ̀ ológun tó ológun ẹgbẹ́jọ ológun kà ní ológun ní ológun kà ní kúkà ló tún fi ń jó ẹjọ fúnra yín lọ́rọ̀ sí. ajé fún mi ajé tó dúdú bíi táyà mọ́tò ẹ̀yin ọmọ òsì tàbí polówó kọ́ńdọ̀mù tàbí polówó family planning jọ́tò ìtì ọlọ́run tó ṣe yín dìpọ̀ bí kọ́kọ́ wọ prison ah, ah. tí o ti gbọ́ tóòsì ó tóòsì mi ni ìgbà fún ló pa gbogbo evidence yìí. ẹ jẹ́ fúnra yín lọ́rọ̀ sọ̀jọ́. ìwọ jẹ́ bírèdì tó ń tóòsì ṣé bírèdì ni wọ́n tó ìwọ búfẹ̀ burúkú jẹ́ pé serve yourself ni ẹ ilẹ̀ transformer nọ́ọ̀sù nnp. Ah, ọmọ tó ibi black magic camera yìí ló kú èmi. o ní wọ́n ṣe pupa o ní wọ́n ṣe pupa o ní wọ́n ṣe jù àfẹ́. mi ìfẹ́ mọ́ bájú sars sọ̀rọ̀. orí ẹni ò pé nípa àwọn ayé fi owó gidi ṣe dreadlock wọ́n fi close up ṣe dreadlock. owó sẹ́ẹ̀kì mo fi ṣe ewu sọ́ọ̀kì. shame on you. if I hear a word again okay I will sack all Ah, eh, eh, ọ̀gá kẹjọ sọ̀rọ̀ mo gbọ́ láti ọjọ́ tó dàgbọ́ yìí ò gbọ́ ọ eh, ikọ́ fe adé adé mo gbọ́ kinní kan wọ́n ní òun yọ̀ṣẹ́ lórí iṣẹ́ èlò ló tún wí ọṣẹ ní iṣẹ́ òun. ọmọ ìyá mi a nídìí ọṣẹ ẹni tí tèbá sí láyé ò nídìí ọṣẹ kó o mọ̀ tàbí ọ̀tọ̀ ò nídìí ọṣẹ tó o bá fẹ́ sùn kó o wẹṣẹ tí n bá jí màá wẹṣẹ tí n bá fẹ́ kí ọ̀gá máa kọ́ lọ wẹṣẹ. kò sí nǹkan tí mo lè ṣe láyé yìí wẹṣẹ ọmọ ìyá mi tó o bá lè gbàdúrà ó wẹṣẹ ni dey play. you guys stop this rubbish. What's all this rubbish? Ṣẹ́rí níbi tá a dé dúró yìí sí. everybody here, bá ti mú as customer, on that percentage I'll pay you. Ah ah. ló dé? Ṣé bá bí amọ̀ lẹ́yìn náà? Ẹ mọ̀ sí báyìí fún wa. Ẹ sáà a máa ń làágùn bí ike tán fi bu ẹ̀bà. Ó tiẹ̀ tó ọmọ eléyìí máa ń sun níbi odò. Ẹ jọ̀ọ́ nítorí ti Ọlọ́run. Owó tẹ fẹ́ fún wa yẹn, mo fẹ́ fi gbajú sí i ni. Èmi ò sọ fún wa pé mo fẹ́ kàwé. Yóò lè mi àtẹ́jọ́ sọ fún wa. Ìwọ kan mo sọ fún mọ́tò mi. Ẹ wo ṣẹ́yìn ò tí ṣé ẹ wò bóyá ọ̀fẹ́ la gba iléeṣẹ́ yìí ẹ wò bí ọ̀fẹ́ la gba space tá à ń lo ìtẹ́ tí wọ́n ṣiṣẹ́ a kó yín síbí à ń fún yín ní oúnjẹ ọ̀fẹ́. ẹ tún fẹ́ máa gba owó iṣẹ́ tẹ̀ ṣe. ok ọ̀fẹ́ kọ́ lè gba bí ọ̀fẹ́ mo kú mo mo bí wọ́n fi bí ṣe gífè ìwé lọ́ọ̀láì. ọ̀gá sà as a eh, team manager mo ní o mọ̀ pé rẹ team leader mi. kí ló dé kí ṣe é sísá mi pé team leader mi. kí ni wàhálà àti ẹ̀ náà kí ló tó bá mi ń do náà. team leader tó ní bọ́dí odò. ẹ fẹ́ lọ́rọ̀ sọ náà. ẹ ẹ yẹ sà ẹjọ ní olórí aláwọ̀sẹ̀ nítorí ìbáṣe lórí ọ̀wà ẹgbẹ́ náà láṣọ máa pàṣẹ láàyè ìbí lórí ìtọ̀rọ̀ tí wọ́n náà bá pàṣẹ sá. o ní so ire. o ní. sẹ́nu kan mọ̀ sẹ́nu kan mọ̀ pé wá fi ṣe é ṣe fẹ́ mọ ṣẹ́ẹ̀dù mi lọ. o ní so ire sẹ́. sà ìgbà tá a lọ sí ọ̀sùn ṣe sàṣọ tẹ̀lé wa jó mọ́ owó tá a ti jọ́ ń bàbọ̀ ni. o ní ibi tá a ti jọ́ ń bàbọ̀ ni kí ló ń ṣe tí ń parọ́ bí ọ̀gá ṣe rí ó jáde bẹ́ẹ̀. ọ̀gá ọ̀gá ní ẹ jáde ọ̀gá ní kẹ jáde ó yẹ jáde bẹ́ẹ̀. yes sir yes sir. baálé mi hmm? ẹ sùn ni. sẹ́mi pé bẹ́ẹ̀mi bá ti sunrun ọ̀sán gbà mí oorun ìkún mi ẹ síbẹ̀ náà ìwọ náà sùn àbí bó ló ṣe mọ̀ pé n ò kàn wá fẹ́mi náà ni. ẹ ẹ wà ó ṣé kìí ṣe pé òun ronú. èmi kí mo fẹ́ rò mi ò ronú kankan. Ah, a ronú o. àbẹ́yìn náà ronú ni. èmi ronú ṣé o gbọ́ pé ìdán máa ronú ni ìdún èrònú àfi kó mú jẹ àwọn èèyàn tó máa fi bú mi wọ́n pé ah ẹ̀yin ò ní ronú ni agbóronú ah, mi ti já sọnù. àmẹ́ni èrè o. <laughs> wá o ẹ̀hùn inú mi dùn pé mo pè é ẹ sì jẹ́ mi ẹ sọpọ́ méèké ni mí àtẹ̀yìn mọ̀mọ́ mi gbogbo yín sì dìde jẹ́ mi ẹ̀yin náà mọ̀ ní ìdí tí mo fi pèpàdé pàdé mo ní pé àwọn obìnrin àwa là ń ṣe wàhálà jù lórí ọmọ lórí ọkọ ń gbà mí gan bá a bá ríbi máa fi sí kó máa jó didi èyàn ò ní fi bẹ́ẹ̀ rí nǹkan rẹ̀ ṣe ìdí nù tí mo fi pè pàdé yìí pé mo fẹ́ ká fi àjọ lélẹ̀ àbí bò ó ni. abẹ́ rí ọ̀rọ̀ tábẹ̀bí sọ ọ̀rọ̀ ọlọ́gbọ́n mọ̀ ló sọ yìí pàápàá jùlọ inú mi dùn sí ọ̀rọ̀ yìí púpọ̀púpọ̀ torí mo ti pilẹ̀ ń rò ó pé bó mo ṣe fẹ́ máa ṣe tí n fi máa lákòjọ tí n fi máa lè fowó pamọ́ àmọ́ ìmọ̀ràn tó mú wá ìmọ̀ràn tó dáa ni ó sì tẹ́ mi lọ́rùn àbí. bẹ́ẹ̀ ni ó dáa. àti pé èlú gan la fẹ́ mọ̀ ọ̀dà. àti pé sí ọ̀sọ̀ọ̀sẹ̀ ni àbí oṣooṣù. ìbéèrè tẹ̀sí ìbéèrè ọ̀dà. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ibi ìbéèrè tiwọn èmi wò pé tá a bá fi ṣe oṣooṣù yóò ti mọ pẹ́ jù bí ìkọ́dún ọmọ yípo ni ẹ jẹ́ àfi ṣe ọ̀sọ̀ọ̀sẹ̀ nípa tiye táwa mọ̀ dáhùn mo wò pé kó lè mọ tó pín kó lè mọ tóbi ká lè mọ rí nǹkan rẹ fi ṣe ẹ jẹ́ àṣẹ fifteen fifteen thousand naira. Ah, ah, fifteen thousand ti pọ̀ ẹ mọ̀ pé ìka yìí ò dọ́gba. Ah, ó pọ̀ ó pọ̀. tòótọ́ ni o fifteen thousand ti pọ̀ jù ìka ò dọ́gba èmi ọ̀bà wa dá alábà bíi pé ká máa dá five five thousand. àti five thousand àti fifteen thousand méjèèjì náà ló dáa ṣùgbọ́n kó lè bá a pọ̀ díẹ̀ ká lè rí nǹkan rẹ fi ṣe ẹ jẹ́ àṣẹ ń tẹ́ ẹ nì òótọ́ ni ten thousand gan ló dà. òun náà dà. ṣé gbogbo wa ti fara mọ́ ten thousand. O ti dá a báwọn. ẹyin tó tún wá jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì tó wà ń bẹ̀ ni pé ṣé àmọ̀ pé gbogbo wa la mọ̀ fún ẹgbẹ́ a sì mọ̀ pé gẹ́gẹ́ bíi founder ẹni tó bá fi àjọ lélẹ̀ ẹni mọ̀ ni number one eh, gẹ́gẹ́ bíi founder tó fàjọ lélẹ̀ èmi ò kó number one a wà á ra nọ́mbà látòrí number two. So ti tẹ́ wa lọ́rùn ọ̀dà kò ní bàjẹ́ o ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí pé ó kọ wa látọwọ́ wájú. kíkẹ́ lọ́mọ àṣàkẹ́. kíkẹ́ lọ́mọ àṣàkẹ́. mo gbójú bọ́lá bẹ̀ mo gbójú bọ́lá bẹ̀. mọ́ríye bá àpèkẹ́. oyè rántí àṣàkẹ́. oyè rántí àṣàkẹ́. Bọ́lá ti tó ayọ̀ bá mi. Bọ́lá ti tó ayọ̀ bá mi. Aládé. Aládé. Ìwọ hmm? olówó ìfẹ́ jáde báyìí. Gbogbo iṣẹ́ tó yẹ kí n ṣe pátápátá ni mo ti ṣe. Ọ̀sẹ̀ méjì péré ló kù tó gbogbo owó tó nídìí tí ó fi jáde. Ah, bá mi ṣe owó yẹn gbèsè pọ̀ lẹ̀ tí mo fẹ́ fowó ìsàn ẹ má jẹ́ kójú tì mí aládé. n tí ò yọ ni ò yọ n ò ní wàhálà pẹ̀lú mi rárá sórí tí n bá ti sọ ní Money Global Limited mo ń labẹ́ gé ọlọ́run kékeré ni mí kí là ń bá ká ṣèbí kò tún gbowó ni n ò ní wàhálà pẹ̀lú mi. Mm orí tí mo kàn fẹ́ kó o ṣe fún mi ni pé okun nínú èèyàn fi gbé tòde sórí tó fún mi kò lè yó mi torí mò ń rìn kiri ni bí ó ná gò tó o bá fún mi fùfú méjì ní ìsìn tó o sì fẹ́ràn méjì sí okun náà la fi gbé tòde fún ìrìn àjò mi kiri aládé nǹkan tí bá ti fún ẹni kó tẹ́ ẹ lọ́rùn o bí kò bá rẹ̀ wá tẹ́ ẹ lọ́rùn o máa sanwó rà mí. iṣẹ́ ìwọ ìwọ máa dúró tí mo fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn ṣe máa ṣe lélẹ́yìí o. méjì tí mo lè fún ẹ lélẹ́ okú ọmọ yẹn ti ń ṣe tiẹ̀ o bí wọ́n ṣe fún ọ lówó ni mò ń bá kiri sáfún lẹ́ran méjì. ẹran méjì bíi ti bó owó ìtì ìjáde ó ti jẹ gbogbo oúnjẹ tán ah wo ó ti sún mi o tó bá mọ̀ kó fẹ́ o fẹ́ jẹun sí kò sanwó ni ah kí ló dé gan. ó dára náà fún lẹ́yọ̀kan fún lẹ́yọ̀kan. mọ́jọ́ jáná mọ́jọ́ jápọ̀ mọ́ jọ́ jápọ̀ mọ́ àwọn èyí tó mu ta ló wà mí o. gbà o ò fẹ́ràn kankan súnmọ́ pọ̀ mọ́ nìkan náà mo rí gbà. nǹkan tí mo ní nìyẹn aládé nǹkan tí mo ní nìyẹn owó yìí ti jáde ó ti jẹ gbogbo oúnjẹ tán lórí igbá kí ló dé gan náà. òkú ọmọ yẹn ń ra gọ ẹni tó wà látìmọ́lé ọmọ èèyàn ti ń ṣe tó tó bó tó bá mọ fìtìnà tí wàhálà tí mo ti fi orí mi rọ tí mo ti fi aya mi gbà lórí pé kò lè bá gbowó kìí ṣeré sóòrè pé nǹkan kékeré mo ti ṣe lórí ẹ̀rìnjò gbèsè ayé ẹni àrùn mi ọ̀rọ̀ mi kúmọ́kọ̀ọ́dọ̀ mi fọwọ́ wa ó gbowó. ṣé tètè bá mi ṣe jẹ́ kówó ìjáde. kò tún lè tọ́sẹ̀ méjì mọ́. Ah, ah. wọ́n rí mi bí ọba ni ṣé e sì ń wá láti bí ni àbíbo ló ti ń wá kọ́lọ́mọdé kọ́lọ́mọdé wà láàrùn. àmìṣẹ́ náà ni kí gbogbo ẹ̀ jáde gbèsè ti pọ̀ ńlẹ̀ gbèsè tí mo fẹ́ fowó yẹn sọ ti pọ̀ ńlẹ̀. àmì ìjẹ gbèsè tí ó sọ ṣé yóò náà wọ́n ọmọ máa ń jẹ gbèsè lówó cooperative. ààrẹ hmm? ah, náà kọ́ níwọ̀ náà wá ń ṣe yìí ojoojúmọ́ ló ń wá bí ló wá ń jẹun tó sanwó abẹ́ẹ̀kọ́ níwọ̀ náà ń ṣe yìí láàrin èmi àti ẹ sì ti ti ń gbé fine boy tó náwó fún torí pé ó dáa. àwọn ẹgbẹ́ MGL àwa náà ni àwa náà tún ni. ọ̀rọ̀ ọmọ sẹ́yìn náà mo tún bá wa. torí kẹsì pé mo ní bẹ́ẹ̀ o torí kẹsì pé mo ní ṣòro mi ní ṣòro lórí ẹ̀ ṣùgbọ́n mo ní nǹkan pàtàkì tí mo fẹ́ fowó ṣe èmi á wò pé kí n mọ́ tààtà hmm. wọ́n náà sì lè wúlò ẹ bó sáà ń kiri kí n lọ́dà orí ọ̀tà fún ọmọ jayé rẹ lọ. bọ́ mo rò pé ẹ ti kúrò lórí ọ̀rọ̀ báyìí kìíní a ti jọ sọ̀rọ̀ lọ́jọ́ sí i. sọwárí bóyá two hundred tí mò ń sọ fún ọ bóyá o rò pé bóyá máa tó gba owó làádá. <laughs> ẹ tún sọ two hundred èmi tí mo sì ń bá yín sọ pé eighty thousand mo fẹ́ san tẹ́yìn yín rí bọ́rọ̀ ẹ tún sọ two hundred. Ah, ah, kí ló tọ̀ yọ tàjí báyìí bí ẹni omú yàrá wa gan olè pé wọ́n mọ̀ wọ́n lọ mú three million wá kí ni sí ọ ah, kó kó ọ̀dà máa gbọ́ torí mọ̀ nǹkan jù àwọn èèyàn ti kówó wá láti ta ṣùgbọ́n fẹ́ tàfàrà ta wọ́n fẹ́ kọ́ yẹ para rẹ ní ọjà àǹfààní tó gbọ́sẹ̀ wa ó ní second value ó ní third value ó ní fourth value èlò kankan ni orúkọ lè san tó lè. ẹ olóòmù ti sọ eighty thousand. ọ̀yà mo wá fifty wa wá fifty wa. one fifty kini one fifty kini. pẹ̀lú òjò. ẹ ṣe ń fi experience tiger generator tún mi kánú ṣe báìkì tí ó ti dún jẹgẹjẹgẹjẹgẹ tẹ́lẹ̀. díẹ̀ ló fi yàtọ̀ sẹ́yìn gan ẹ̀ wá tún tẹnu mọ́ one fifty eighty k kó ṣe ronú bẹ́ńtì olóògbé mi fi experience apartment my neighbor mi fi tó mẹ́ka ní sọ́wọ́n pé mo kéde ara mi ọmọ yìn mi tí mo wà sixty five tí mo rí báyìí ìgbà tí wọ́n bá rí báyìí ìwọ tó ń gbóló sọ tó ń ṣe wúkọ ọmọ bó ṣe rí ó ti dagun bí ọkọ̀ tí ń kẹ́yìn lónìí. ẹ ti sixty five báyìí. bẹ́ẹ̀ni ẹ mo kàn mọ ni pé ọmọ tó ṣẹlẹ̀ sanwó àtẹ sanwó àtẹ wọn wulẹ̀ dàgẹ. bọ̀dọ̀ òjò hundred thousand péré torí pé ẹ sì lẹ ní condition abẹ ní problem kódà kẹ́ ẹ mú hundred thousand tí màá san ṣe ṣiṣẹ́ kan máa san. ẹ tó fi bọ̀rọ̀ jẹ́nu àpé tó fi polówó bọjà jẹ àti ẹ̀gbọ́n tó ń dẹ́ẹ̀dì èwo tún lẹ̀ kan. ẹ ẹ gbà. ẹ kò sí wàhálà nǹkan. o ò pè mí padà. ṣé ti ń lọ. ẹ mo po ìwọ náà tẹ ṣáájú pé ó dẹ padà. ó yẹ ẹja ṣáájú ìgbà yẹn hundred thousand. ẹ lò ó ṣé yíbo ìyá rẹ ni kí ló tó dájú báyìí ó ti dájú ju ó sì á dájú pa. ọ̀rọ̀ jù ó ti lọ báyìí. ìṣúwàlà ọ̀kadà dà. ń bẹ lọ́rọ̀ àwọn àròjúmọ̀ ọmọ páàkì ẹ̀ sí. ó wà ń bẹ. Ah, ah. iṣẹ́ ìwé náà wà ń bẹ. kódà tó sọ pépà wà ń bẹ. ẹjọ́ bẹ̀rẹ̀ fọ́tẹ́bẹ̀ sára lè wò ó tó bá ti wà ó kí n sẹ́yìn kélé lówó wà ibi tó wọ́n tó bá ti wà ẹ̀ka ìdàrí báyìí. Ah, ṣe wá ṣe wá káyìn náà tẹ́kú fẹ́ fowó ọ̀hún sí. ṣe wo sí i. owó tèmi àti ẹyin jọ sọ náà tẹ́lẹ̀ máa bá mi gbà. ẹ omi yẹn loan mi lè gbàgbé yẹn ṣùgbọ́n yẹn ni orísun ọ̀rọ̀ tá a sọ tó lè gbé wa débi odò dẹ̀ kí n gbàgbé orísun máa wọ̀ mi lè gbàgbé yẹn. ẹ mo kàn ní kí n tún ra yín létí mi torí. mi kì í láìkí ọmọ àṣẹ báyìí pẹ̀lú mi sórí i'm a very straightforward man nǹkan tó bá ní màá ṣe màá ṣe ni yes mi yes mi òye ṣé òun ráyà mi ni. orí kan tó kọ sí orí lóògùn owó ni orí mdn ni. mo rí kúrò náà yẹ nǹkan tá à ń ṣe nìyẹn àníṣe mi à ń fúnyàn lówó àfi owó ń ṣoore fáwọn èèyàn ẹni tó bá dẹ̀ wà á máa fowó ṣoore fún. jẹ́ kọ́kàn ẹ̀ balẹ̀ má ṣe báyìí à lẹ́yìn kó súnmọ́ bíi kó múnu tèmi dùn kí mi náà bá lè múnu tiẹ̀ náà dùn kí ni kàn yá ẹ lówó yẹn kó má dá padà. àbúrò ok òun dáàbò mi àmọ́ àṣìbẹ́ ṣẹ́kọ̀ọ́ nǹkan máa ló dúró yìí o <laughs> tọ́gọ̀ ọba rí mi èmi ọ̀gá máa ń gbọ̀n ni ẹ gbogbo pass gbogbo information tá a máa ń lò tá a fi ń rí kíní èmi mò ń fún ọ̀gá ó yẹ so right person ló wà pẹ̀lú ìkó lẹ́yìn kòkòrò á máa yọ mi jẹ́dẹ́dẹ́ díẹ̀ kó máa tọ́jú mi. ẹ ò yà súnmọ́ mi súnmọ́ ìyá abẹ́rẹ́ ṣe kíní ìkó síta ìmọ̀ bọ̀ kí tún ni. bó yẹ kẹ́ o kó fún mi lówó yẹn náà kẹ́ tó ká tó lè ṣe nǹkan. Ah, láì ṣe tiẹ̀ àwọn pọ́s mi gan nígbà tí yẹn bá débẹ̀ gbà mí wọ́n máa ń náwọn kì í ní káàṣì lẹ̀ eléyìí processing ni mo ti gbẹ́ níbẹ̀ wà á gba fọ́ọ̀mù láàrin ọ̀sẹ̀ méjì a lè máa ń yí owó jáde tí bá ti sọ fún ká. Ah, ah. ẹ promise me. kí ló tó ń ṣe báyìí ṣòro aṣọ ọ́fíìsì lọ́rùn mi ṣòro eh? ah, mi. mi láìkì kí fẹ́ bá báyìí wà kí wọn máa mi o mi láìkì ẹ o nǹkan tá a ti relationship tá a ti bẹ̀rẹ̀ tó ti rí pé o ti fẹ́ máa lọ́ mi fún ṣùgbọ́n nípa tá a jọ sọ ká tó gbó máa ṣe máa máa máa ṣe báyìí ìwòsùnmọ́ mi. bóni ṣé o mú láìlọ́n dání. láìlọ́n kì í. rọ́bà. rọ́bà. àbí ṣe o máa ń o máa ń láìsẹ̀ kí èèyàn mẹ́mi lẹ́ni ẹni wọn. ilé ìtẹ́ bá ṣàti fẹ́ náà. má ti fẹ́ ìyẹn tó súnmọ́ sí pò kì í ṣe fẹ́ jìn. tẹ bá débẹ̀. tẹ bá débẹ̀ tán ọmọ burúkú ọ̀rẹ́ ti yé mi ẹ ìgbà tó yẹ pé òkè ṣe fẹ́ yìnbọn báyìí mi lè máa ṣe wàhálà lórí ẹ ìwọ ni kò wá ṣe wàhálà má bò ẹ wá wà mí come and ride me come to daddy come please. tí bá ní nǹkan míì tí mo lè fi qualify adùn tó wà lára ẹ̀ ó dùn. ó ní adùn sí mi ló ń pè é. ọmọ tó bá yẹ kó gbé mi délẹ̀ lè rí no kó dùn kéèyàn máa yá lóhùn mm-hmm. láìka bí kéèyàn máa jẹ gbèsè kó máa fi fóònù léèyàn kiri inú kó dùn ara. ó yẹ ẹ máa láìkì lóhùn ẹ máa lọ́ọ̀fù gbèsè wa lọ́ọ̀fù pẹ̀lú gbèsè ah mo mọ nǹkan tí mo ń sọ ṣé rí àwọn olówó ńláńlá yẹn wọn ò ní sọ fún yín ni lóònù náà fi bẹ̀rẹ̀ àwọn míì gan ṣì tún gba lóònù mi ṣeré ẹ rí i pé àwọn olówó yẹn wọn máa ń kọ́lé ńláńláńláńláńlá lóònù ni wọ́n ń gbà mm-hmm. ẹ̀mú wálé razaki. mo mọ. tó máa ń ṣe fúlẹ́ńgẹ́ fúlẹ́ńgẹ́ táwọn èèyàn máa ṣe rí ẹ ah. ẹ jẹ́ kí n tó àṣírí. tó nà ọjà ọba lọ́jọ́ sí. tí wọ́n nà ni èmi ò tiẹ̀ gbọ́ pọ́n nà ah, àlẹ́ ìgbà tán yẹn ló wá bínú tán ṣe gbogbo owó tó fi ń ya fíìmù ọmọ wa ló ti ń ya. lóòótọ́. Ah, pàṣípàrọ̀ ló ń ṣe nísìnyí báyìí jẹ́ kí n sọ nǹkan fún yóò múra Netflix kan lọ́wọ́ ọ̀dọ̀ wa ló ti wá ya owó tó fi máa ṣe àwọn pr tó fi máa máa jó kiri ọ̀dọ̀ wa ni e, equipment tẹ́lẹ̀ tí mímí tì ní ọ̀dọ̀ wa ló ti wá ya. ọ̀bọ tó wọ́ pupa tó máa ń ṣe aṣọ. wọn ò ní sọ ni wọn ò ní sọ fún yín ní Dangote ìyàwó tẹ̀dọ̀ láyà o fẹ́ kà nìyẹn Adépèlé. ó ti rí dá òkú ṣe é sí n sọ pé tókè owó tí mo fẹ́ fi hundred thousand yẹn kò fún ẹ ìrọ̀lẹ́ lámìdí. èmi kọ́ ni mo lówó yẹn ọ́fíìsì ló ní láti jẹ́ kán mọ̀ mm. pé ah, kíni yín nìyẹn tí ẹ máa máa build owó tèmi lè gbà lọ́wọ́ yín kò ju ten thousand naira owó fọ́ọ̀mù lọ àti ọ́fíìsì fee five thousand naira. fifteen thousand mm. ah eré tó ṣe fún mi lẹ́nu ojú fifteen thousand màá bẹ́ẹ̀ fi kún ah. ah, ọmọ òun kàn <laughs> tó máa ń wáyàn tó ń kàn òun kàn jàgbó lọ. Oh, I love them big mo like nǹkan tó huge tó hmm. máa ń wá mi tì lábẹ́ ẹni yẹn tó máa ń bolo wa yìí èmi <laughs> like àwọn àwo yẹn ọwọ́ yẹn pa mí àwọn àwo yẹn wọ̀n ayé wa. nǹkan tí mo mọ̀ ọ́ jẹ́ ló gbé fún mi tó lọ́wọ́. gbogbo àwọn ọmọ nǹkan kan jẹ o tètè ọkọ tètè ọkọ ṣètù gbogbo. ẹ wò ẹ má ṣe yọnu ah, ah, <laughs> bẹẹ tẹ fẹ invest ẹ mu ti wà ah. òkè. o jẹ́ ń bù fún ẹ. ó ju ẹ kí ni ìrìn jọ gbàgbàgbàgbàgbà. ẹ̀jẹ̀ ti máa rí. ti máa ṣe ti máa rí ló fẹ́ fi máa kílé ló fẹ́ fi yẹn ṣe. mo wò pé ẹnìkan ló dẹ̀ ní lọ́tẹ̀ ń tọ́jú ẹ. òrò ti ní sí máa wọ̀ rí máa máa kùn ẹ lọ nílùú yìí ẹkọ mi ẹ gbó mi ẹ fọ mi ẹ dín mi ẹ bọ mi ẹ rọ sí èmi mo nìyẹn iṣẹ́ mi ni. ibi tẹ bá yí mi sí màmá yí sí. fìyẹ́lẹ̀ fìyẹ́lẹ̀ fẹ́mi gbẹ́lẹ̀ fagbépo. ẹ jẹ́ kí n tètè wá máa lọ sọ́fíìsì. ẹ má fọwọ́ mẹ́wẹ̀ẹ́ wá jẹun kọ̀rọ̀kọ̀bọ̀ ìyá láta òyìn wá ìyá láta òyìn wá. ẹ lò ó ẹ dákun kí ló dé tẹ ẹ dájọ. ẹ̀yin nìkan ló kù tẹ́ ẹ ti dá gbogbo àwọn ọmọ ẹgbẹ́ yòókù ni ẹ ti dá tiwọn ngbà ìjọba wa ah, ah. ọ̀dà tẹ́bẹ̀ sámọ̀ pófin wà fáìnì sí wà mo ti gbọ́ tí n bá wa rí ń ẹ jẹ́ fáìnì o ẹ jẹ́ fáìnì o bẹ́ẹ̀ bá mọ̀ pé bẹ́ẹ̀ sì mọ̀ ṣe ségesège ni bóyá ká yọ yín ká fẹ́ lòmí ìrọ́pò àwọn tó fẹ́ dájọ́ ti pọ̀ ńlẹ̀ o kí ló wá dé tí n bá ti rí yín yọ yín fẹ́ lòmí ìrọ́pò ni kò jù bẹ́ẹ̀ lọ ló wá dé. àwọn aládùn bá rí máa tó sí i adùnbáni máa tòṣì olóríire lẹgbẹ́ wa o kò pé méjì ní ìbò ẹ ṣe àná sá ẹ ṣe gan ni ẹ máa jẹ́ ọkùnrin gidi màá ní ẹ máa jẹ́ ọkùnrin tó máa ń mọ nǹkan gidi fún yàn tẹ́ẹ̀bá fún mi lówó kí ni mo fẹ́ ṣe tó bá jẹ́ àwọn ọkùnrin míì ni wọ́n ní fún mi lówó wọ́n á sọ pé ṣe bẹ́ẹ̀ mi ni mò ń wá kọ́sítọ́mà. ẹ ti wà lọ́nà ọ́fíìsì wa ẹ má wọ̀rí ẹ má rówó yín gbà ní wíìkì yìí pátápátá next week ẹ má rówó yín gbà bẹ́ẹ̀ ni sà ok èmi náà ò ní pẹ́ dọ́fíìsì mọ́ nsìn ẹ ṣe gan ni sà mo appreciate yín o yes sà all right sà ah ṣé wọ́n á pàdé wọn lọ́fíìsì. ọ̀nà àtìlà òjìn tẹ bá ti mọ̀nà tó yá <laughs> ọ̀nà àti sóríire òjìn tẹ bá ti mọ ẹni tó yẹ kẹ́ ẹ tọ̀ lọ. wow. é, ká sọ máa o ẹ ah, kú jòkó máa. ṣé ẹ fẹ́ ránṣọ náà mi nígbà pos. Ah, ṣé two in one lẹ́ ń ṣe bí ni ẹ ń ránṣọ ẹ̀ tó ń ṣe pos. bẹ́ẹ̀ni. ẹlẹ́dẹ̀ ní ṣọ́ọ̀bù tó tóbi tó báyìí. ara àǹtí mi náà ni mo ń bá wọn dúró síbẹ̀ náà ti jáde. ẹ mi nẹ àǹtí ń lò níbí yìí ilé máa ń mú bísẹ̀sì sí lọ́wọ́ ẹgbẹ́ kan bí. àbí ẹ̀dẹ̀ ń cash out ìròyìn ayọ̀ mú mú àmútọ̀ ìwà mi ò gbowó wa fún yín lówó ni. ṣe fún mi lówó kí ni mo ṣe fún yín lẹ́fẹ̀ẹ́ fún mi lówó. ẹ ṣe ń kọ fún mi ṣe rí ẹ tí gbọ́ pààyàn ẹ wo àyà mi Money Global Limited iléeṣẹ́ tó kalẹ̀ sí mm. olúlu ilẹ̀ ní ẹ̀mí pé tí wọ́n máa gbárù rẹ̀ àwa ni èmi ni ojú iléeṣẹ́ wa ah. kò sí owó tó máa fẹ́ fún yàn tí n bá ti approve ẹ̀ tí n bá sọ manager pé ẹni ẹ̀fọ́ ẹni lówó manager ò ní fún un. Ah, ẹ kú iṣẹ́ o ẹ kú iṣẹ́. <laughs> ẹ má wọrí má ṣe é lóore a máa ya yín lówó ah. iléeṣẹ́ wa máa fún yín lówó láti fi ṣe òkòwò lóòótọ́ náà lẹ wò èmi náà mọ bísínẹ́sì ṣe mọ́ yẹn ń sọ five naira di hundred naira ṣùgbọ́n ìkọ́kọ́ sí kò yé mi pé kí ni nǹkan tẹ́ ẹ rí tẹ́ fi ní ẹ fẹ́ ẹ̀kọ́ dédé sọ pé fẹ́ fún mi lówó ṣe rí nǹkan tí mo rí mi lè sọ pé kò mo rí initially mo kàn walk down the road ni oye yìí mo mo ṣe wá wá dúró pé àṣà ah, àwọn pípé ti gbọ̀n pa ni because anyway tá a bá ti rí tó máa ti rí lógo àwọn wọn ká ah, ọ̀gá ẹ wá yá ọ lóhùn wá rí pé àyín ah, kọ ẹ lẹ fún mi ní sáyẹn wọn kò dáadáa ẹ ti gbọ̀n pa ẹ jẹ́ kí wọ́n á sọ fún yín àmọ́ bẹ́ẹ̀ ṣe wá bá mi sọ̀rọ̀ yẹn wọ́n ní ọ̀rọ̀ tútù ló máa ń yòbí jáde lápò bẹ́ẹ̀ ṣe bá mi sọ̀rọ̀ pé ẹ ká san ẹ tún rẹ́rìn sí mi láì mọ̀ mi rí mo lè tún wá bí pé ṣé ẹlẹ́ni ṣọ́ọ̀bù ẹlẹ́yìn kan lẹ́ni ṣọ́ọ̀bù àwòtí pé àǹtí yín ló ní ṣọ́ọ̀bù ọ̀pọ̀lọpọ̀ náà obìnrin tó wà tá sí wọn lè ṣírù kan tẹ́yìn ṣe yìí ìgbéraga ò ní jẹ́ nǹkan tí ọwọ́ wọn ò tó wọ́n ṣe àwọn náà fẹ́ lo iphone wọ́n tó máa lo woman year ẹ̀rọ amú bísíǹsì nílẹ̀ ẹ̀rọ àṣẹ pos ní ṣọ́ọ̀bù àǹtí yín irú ẹ̀ ní ìtẹ́ni bá rí owó tó bá rí opportunity ó máa lò dáadáa. mo dẹ̀ inú mi dẹ̀ dùn pé ara yín balẹ̀ ṣẹ́rí fọ́ọ̀mù tí wọ́n fún yín tẹ́ bá lè fi fọ́ọ̀mù it's just ten thousand naira ṣẹ́rí ó tún wá ní owó mi tẹ́ máa san o ẹ máa lè fi gbowó jáde ó depend iye tó bá fẹ́ gbà ten percent la máa gbà let us assume pé fẹ́ gba one million ẹ máa sọ hundred thousand tó bá pọ́n hundred thousand lẹ fẹ́ gbà ẹ máa sọ ten percent ẹni owó tó bá fẹ́ wájẹ ten million naira ten percent làwọn kọ gbà ṣé rí oore tí wọ́n fẹ́ ṣe fún yín àǹfààní tẹ̀yìn fẹ́ jẹ́ pé gbogbo orin tó wá fọ́ọ̀mù lásán lẹ́kọ̀ọ́ máa ní láti gbà ah. pé percentage ẹ má wọrí ẹ má sọ̀tì yẹn yà ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ o èmi wò ó pé ten thousand naira èmi ò ní ten thousand naira báyìí. ṣẹ́rí kì í ṣe ten thousand naira yẹn gan-an kókó ṣẹ́rí ẹ̀ mọ̀ pé àkọ́bí máa wọnú ìlú kàkọ́ máa bẹ̀rẹ̀ sí ní fún everybody lówó oye ṣẹ́rí ten thousand naira ó máa ṣó pé à ẹ̀ serious ẹ̀ ready then olóòmà fi gbàǹgbò formation yìí because ẹ máa ní láti fi passport address àtorúkọ yín àti business ẹ fẹ́ ṣe. ẹ ẹ ẹ mọ̀ hmm? nǹkan tó ṣẹlẹ̀ àǹtí mi ó ti ẹ̀ lówó kan tán ni kó fún yàn tó kó fún mi mo bóyá kí n yá yín náà èmi kọ́ lẹ fẹ́ yá mà ẹ fẹ́ yá yín láti fi ṣòro rẹ̀ ni ṣé rí ẹ kí n sọ fún nǹkan fún yín ṣé rí owó tẹ fẹ́ yá nu wọn àti yín yẹn tó bá fi ṣe bísíǹsì tá a yá yín lówó tó fi ẹ̀yin dẹ̀ ẹ mọ bísíǹsì ṣe ó mà ṣe rí mo fún yín ní two months mi ò mi ò rogún tó àǹtí yín o mo sọ pé àǹtí yín kó máa padà máa yáwó lọ́wọ́ yín yes because olówó náà máa ń yáwó because bísíǹsì tẹ́yìn máa ṣe owó tá ah, all right ṣe uh, ní passport photograph ẹ eh, passport ẹ eh, na passport yẹn na picture yín yà tẹ́bà ni ẹ má wọrí mo lè fi fóònù mi fóònù mi yà yín <laughs> i just want to do everything for you. ẹ ṣe gan lọ́wọ́ aṣèlúṣe tẹ̀yìn náà ẹ ṣe ah, gan. ìdí yín ẹ tó dá mi lọ́rùn ah, good girl. For me. Wow. you have given an electrifying performance. Look, this is terrific. Because Igbo ló forúkọ sí tẹ́lẹ̀ lẹ́nu ọjọ́ bíi mélòó kan sí ìwòye customers tó ti mú wá. You brought so many clients. I don't know, I'm proud of you. Kí ló dé tó ti máa ṣe bí eléyìí tẹ́lẹ̀ nínú ìdánwò? Um, ẹ mo jọmọ tó jáná tẹ́lẹ̀ mo kàn ń lẹ̀ ni. So tẹ́sẹ̀ ń wò mí ọmọ alájẹ ni mi o. <laughs> Mo kàn lẹ tẹ́lẹ̀ ni mo kàn pé kí n wá jára mi báyìí. Àṣà <laughs> ni wò pé ká close down ibi iṣẹ́ wa. Mm -hmm. Um, Ma. Keep it up. Thank you, I'm impressed, I must say. Um, but níbo ló fọwọ́kọ sí <laughs> hmm? That's so good of you, though. <laughs> Honestly, you know, um, o ní ìdí Oh, ọmọ tí ò bá jẹ conflict ní kékeré tó bá dàgbà fẹ́ mọ conflict nígbà tá a bá bẹ̀rẹ̀ ṣèdè tí ò bọ̀ fún anid kan translate <laughs> it's a very good one. iṣẹ́ ló ṣe é. Hmm. iṣẹ́ ni um, ṣé wọn náà ti rílẹ̀ ò ti rẹnu ọ̀kan sìn ṣé o ti understand ayé ò ní sún sẹ́yìn o ayé àsùn dídùn ayé ò dẹ̀ ní jimi kò ní rìn you have to turn up. Hmm? okay sir. ṣé ká sọ̀rọ̀ ìgbà wo ló fẹ́ mú client tọ̀dọ̀ ẹ wá sí iléeṣẹ́ jọ sọ fún mi ìgbà wo ló fẹ́ bẹ̀ sí mọ́ ọ̀ customer wa ṣé orí bí fún mi my pleasure. èmi náà máa mo máa gbìyànjú mo dẹ̀ mo mo try best mi ò bọ̀ mo mo promise pé èmi náà máa mú customer sobo tó. ẹ ṣé lóṣù yìí náà. bẹ́ẹ̀ ni mo máa make sure pé mo mú customer àkóṣe yìí tó parí. ó tètè mú wá ní bọ́ọ̀dù ẹ̀mú wá ló pé wọ́n ló wọ̀ a kò ti sọ fún yín wípé bẹ́ẹ̀ bá ṣe customer mú kọ́sítọ́mà wá sí iléeṣẹ́ ìtẹ̀mú àwọn client wa lówó yín á ṣe máa pọ̀ sí i. hundred. má fìyà jẹra ẹ o àwọn tó pè á kàn máa lọ ni wàá máa lé wọn ò ní lè fa wọn i pity you. you are correct. fún èyí tí wọ́n ṣe yẹn ṣe understand the company is owing you a very huge big gargantuan mm. incentive. she deserve it. ẹyẹ sábà ń kówó yín wá o tọrọ kọ́bọ̀ ẹ má fọwọ́ mẹ́wẹ̀ẹ́ wá jẹun tọrọ kọ́bọ̀. ṣé o mọ̀ pé kò dáa ká máa bára wa rìn ká má finú wọn ra wa. nǹkan tí mò ń try láti sọ fún ẹ ni pé báwo lo ṣe máa ń ṣe tí wọ́n fi máa ń rí kọ́sítọ́mà ju èmi lọ. ìgbẹ́ bóyá àwọn ọ̀rọ̀ bóyá mo lórí ẹ̀ àbí mo lórí àwọn nǹkan bóyá mo ti ń ṣọ́ọ̀bù. rárá mi ò tiẹ̀ ró lọ sí gbogbo bìbẹ̀ yẹn má ṣe wá rò lọ sí pé òun ṣoògùn mo kàn ní kó sọ fún mi pé ọgbọ́n wo ló ń dá sí i tí wọ́n fi máa ń rí kọ́sítọ́mà tó fi máa ń réyàn ju èmi lọ. tí mo fi máa ń réyàn ju ẹ̀. Hmm ẹyẹ ni ah. gbogbo ẹyẹ àjẹni tí bá ti wá bá àwọn èèyàn lẹ́nu ẹ̀gbẹ́ àwọn ẹni tó máa rọ́pò kọ̀ọ̀tọ́mà ṣé wàá gbẹ ẹyẹ obì ló gbà mí bá ti gé e, obì tèmi náà gbé e jẹ báyìí wàá fò báyìí ní tẹ́tù tó jì. gbogbo nǹkan ni wọ́n máa fi ṣeré mo ní kó o sọ fún mi nǹkan tó máa ń ṣe tó bá ti jáde báyìí kọ́sọ́ ó kéré ju ìnèdè o máa rí kọ́sọ́mà méjì èmi dẹ̀ lélẹ́yìí ìnèdè mo lè má rèéyàn kankan wá ló kọ́ já mi sí i. ṣé mi ni mo wà responsible for misfortune ayé ẹ ṣé mi mo ní kó wà unfortunate ni because kò yé mi mo ní mi ò lo nǹkan kó dẹ̀ ó dẹ̀ ń tẹnu mọ́rọ̀ kí ló ṣe é wọn ò ju ẹlẹ́nu kékeré ni ó ní pé kí ni ṣé orí mi tí mo lo nǹkan ni ṣé mò ń lo body spray mò ń lo roll on débi tí máa lo body spray débi tí máa sọ pé bí a lo iṣẹ́ jẹ́ kó ẹ pé o má bínú sọ fún mi kí n sọ kí ni. pé ah, mo ṣe máa ń ṣe leléyìí o mo ní mo mọ bó wàá ṣe bá wọn sọ̀rọ̀ lélẹ̀ bó wàá bá wọn ṣe lélẹ̀ so màá lè mí náà lè máa ṣe. o ní ọpọlọ o kò fáìlì àtàn ní báàbù làkà ah, ah. yìí ló kó gbádùn. kí nǹkan tí mo wá sọ yẹn ti wá. wọn ò dìgbà júlù ẹ yìí ó jẹ kó ní ẹkọ. oyè ah, ó máa tètè dé lé ní báwo níṣẹ́. oorun wẹ̀ jẹjẹ gbọ́ ní òsì tán ni. bàbá mi ní ọ̀rọ̀ kan alọ́rọ̀ ẹ mọ̀ gbọ́. mo ní nǹkan kan tí mo fẹ́ bèèrè ṣé ó dáa ká wà á di òrò ká mọ̀ lórí ọjà. kí ló rí. ẹ ṣe ṣé mo pé bá a ṣe wà òótọ́ ibi ò pa wá o ní mo sì wà yìí kọ́lá kọ́sá gbé ní wá bá mi. ní kí ni irú ọ̀rọ̀ rúwo ló ń sọ yìí ṣé ìwọ ò mọ̀ pé tiẹ̀ tọpẹ ni ìwọ ò mọ̀ iye èèyàn tí bàbá tó bí ẹ lọ́mọ tó jùlọ láàrin ìlú yìí ṣé o ti gbàgbé ni polóyè ni mí. olóyè sọ ẹ kẹ́ ẹ jólóyè lébi. àwọn aráàlú ti ń sọ olóyè òfò bàbá mi jẹ. mo gbé. olóyè àfẹsẹ̀ rẹ. wọ́n bí wọ́n bú ẹ. olóyè ah, ah. tí ò ní mọ́tò tí ò ní kankan ah, tí wọ́n ní tẹ́ bá lọ ẹ̀kan mọ̀ ju ọba ìlàsàn ni àwọn àbò olóyè. mo kí wọn ni. ẹ kí wọn wọn ń sọ̀rọ̀ yín lẹ́yìn tẹ́ bá ti lọ tán àwọn èèyàn ládàá sọ bẹ́ẹ̀ tó ka olówó nínú ìlú kó tó ka bọ̀ọ̀kì ní àbí kejì ó yẹ wọn ò lè tọrọ bá mi mọ́. Eh, ọ̀nà tó ń fi ní kàmídà mò ń bá balẹ̀ jẹun àjọ ń ṣe wọléwọ̀de àjọ ń ṣe ètò òlú yìí ni kí la tún fẹ́ tọ́lọ́hún ò ṣe fún wa. nǹkan tó lóun ò tí ì ṣe fún yín ṣìkú bá mi júlẹ̀ mọ́ tí ọdún òun ò tó wá máa kà yín ẹ̀ bá balẹ̀ jẹun ṣé tí bá lè bá jẹun jẹ àjẹkùn tó ti bá lè ọ̀bà dáná kí làwọn fi jẹun lè wà wọ́n sì máa kà mí náà mọ́ wọn lówó. lọ́dún wo lọ́dún kìlọ̀ mọ́tò káyìn pẹ̀lú ojú orí yín pẹ̀lú irun funfun báà mi téèyàn bá farúgbó ara rẹ̀ mọ́ka ọmọ ọmọ ló lọmọ ní kò ní sísí ajé ọmọ lọ́jọ́ kò sí òtẹ́ẹ̀lì mọ́ ni. Hmm? èmi wà fún ẹ kúkú mọ̀ níbi tí mo ti ń ṣiṣẹ́ àmọ́ yá yìí lọ́wọ́. ẹ mo ṣe iṣẹ́ tẹ̀ ń ṣe nìyẹn. àwọn rẹ̀ wípé èèyàn ò gbọ́dọ̀ mọ́ èèyàn là ẹ̀yin gangan ẹ̀yin níìdí láti wá sọ́dọ̀ wa káyà ń lọ́wọ́ wọ́n lè yá mi lówó. Ah, ah. ẹni tó dẹ̀gbẹ̀ jù yín lọ àyà lówó. ẹ bó ọ̀nà olè mi ò gbé gbà. ẹ sì gba ìkẹyìn ọkọ tẹ kó lè lè gbé m ten thousand wa ẹ fẹ́ gba fọ́ọ̀mù ìlú mi pé ẹ fẹ́ bá wa dòwò pọ̀. ten thousand. bẹ́ẹ̀ mhm. ẹlẹ́ẹ̀kejì ẹ wà mú hundred thousand tí ó fi tètè ya ẹ̀yìn ẹ̀fìn nílẹ̀ ibẹ̀ mo ti ń ṣiṣẹ́ á wà ya yín ní one million lẹ́ẹ̀kan ṣoṣo pẹ̀lú hundred thousand owó ìdókòwò pé tọ̀ ẹ̀sìn tán o ẹ̀fẹ́ bá wà dúró pọ̀ nílé iṣẹ́ wa MGA pẹ̀lú rọrùn gan tó ní pàápàá. oyi dábẹ́ nìkan ti ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn lálàyé rí tí mo ti ṣe gbọ́ rí kò kàn kílí dáadáa ni ìgbà tí wọ́n tó dẹ̀ ń ṣiṣẹ́ ń bẹ̀ nísìnyí tí mo tó ti gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa lẹ́nu ẹ̀ báyìí mo ti gbódòdó ṣùgbọ́n ìyàlẹ́nu tó ṣì ń ṣẹlẹ̀ sí mi ni pé ibo lèmi ti fẹ́ rí owó hundred thousand tí mo fẹ́ fi ṣe deposit àti ten thousand tẹ́mi ó fi gba fọ́ọ̀mù bí fún mi bí mo ṣe máa rí ọ̀nà bó lèmi ó bá ti rírú owó bẹ́ẹ̀. báàmì ẹ lówó lọ́wọ́ ẹ tún ní jù bẹ́ẹ̀ bí gbogbo ẹbí wá sí pọ̀ tó ta lórí ẹbí. èmi ni. báwo ni mo yẹ kó ń bẹ̀rẹ̀ àsìkò tàwa yìí. àṣẹ. ẹ wo ilẹ̀ ẹbí ti ń wọn ò gbin bẹ́ẹ̀ wọn ò gbọ́n bì wọn ò gbáta ẹnìkan ò fi dáko ó sì pọ̀ lẹ́yìn ìjàláláwọ̀. má sọ̀rọ̀ jìnnà kó lè ṣeé ṣe kó ń dìdò èmi ní kí n wá bọ́ sí orí ilẹ̀ ẹbí kí n bẹ̀rẹ̀ sí tà torí kíni. ẹ bùtà lẹ́yìn. kò wá nídìí èébú tọrọ bá búrẹ́kẹ́ láàrin èmi àtàwọn ẹbí torí ẹ̀yin ọmọ mi lè wọn òkùnṣe gbọ́dọ̀ ṣe ohun tí ó dáa. o mọ̀ bẹ́ẹ̀ àbúrò mi ni olórí burúkú gidi ni á ba nǹkan jẹ́ jìnnà jẹ́ ń gbélé wọn lẹ̀. ba ah gbà oyè mi ò ronú débẹ̀ màá bẹ̀rẹ̀ ìgbésẹ̀ látọ̀la lọ kàṣà ó máa ṣeun gan ó máa là mí lọ́yẹ̀ gidi o èmi ò ronú débẹ̀. àwọn tá a fẹ́ yá pọ̀ tá a fẹ́ yá lé one million pọ̀ ló là tó tún la. mo ti ṣe tán. mo ti ṣe tán. ẹ̀kọ́ mo ti ṣe tán ah bí mi tiẹ̀ ti jẹun yìí tó wí yìí ó mú mi yó. ẹgbẹ́rẹ̀ jẹ́ mi. Ah, ṣé mọ́tò mm. wàhálà ṣe wáyé ti pọ̀ jù. Ah, ìyá ní jẹ́ mo kúndùn ọ̀pọ̀ mìíràn kí ní bẹ lára àwọ̀ kéèyàn máa fẹsẹ̀ túlẹ̀ káàkiri láìsí òkété kéèyàn rìn kiri rìn kiri rìn kiri rìn kiri láì ṣe ìgbóná oorun sì pọ̀ mọláìkà tí ń bẹ́ǹdì oorun lẹ́nu mẹ́ta yìí mọ̀ bóyá ń bínú sí àbí ń bá wa jà ni àmẹ́ni tí ń bàjá gangan tó fi transfer aggression sí gbogbo àwa tá a lórílẹ̀‐èdè it's hot everywhere kò síṣẹ́ tó ṣe fún yìí kò easy ó ṣe fún àtẹ̀mára ló mú nǹkan náà mára. àtẹ̀mára kẹ̀ ló mọ̀ ń jẹ́ ara ìdánwò kọ́mọ́jà rí wàhálà ká ká kọ́sọ́mà mi sì rí kọ̀ọ̀kan ogún ni kọ̀ọ̀kan gún ni ẹrí ẹlòmíì burúkú ọba sọba sọba sọkò ní gbọ́ òfò tí ń bẹ́nu rẹ̀ náà lọ fẹ́ ṣe ní tí mo wá ń ronú ni pé ká ní pé iṣẹ́ wa jẹ́ ní tèrè ìdítèrè ni nítorí ọba ti ṣe lọ́gbà ká máa gbowó lójoojúmọ́ kò bá dáa ìyàtọ̀ ń bẹ́nu èdè mọ́ni àtọmọ́nú sálárì o. ṣé o mọ̀ pé sálárì dáa torí wọ́n gbé nǹkan náà wọ́n gbé pa wọ́n fún yín díẹ̀díẹ̀ tó bá di odidi wọ́n kó sí yín lọ́wọ́ ẹ̀ ló sì fún enjoyment pẹ̀lú nǹkan náà nǹkan tó dọ́gba ni èmi gan alára kí ni mo fẹ́ bọ́lọ̀ fà tí mo lè fi sẹ́lẹ̀ mọ́ báyìí ni kọ́lọ́mọdé kéèyàn òkú kiri kówó ohun tó dé. má tó tẹ ní ìfilẹ̀ torí o mọ nǹkan tí ojú mi rí kí n torí iṣẹ́ náà fún ẹ o ní fi o ṣe àtẹ̀mọ́ra pẹ̀lú ẹ̀ ni o. bó ṣe tọ́ ò sí bó ṣe gbà ló kù ọyá bá ń wọ́sẹ̀ kó sì bá ń wọ́pá ó dùn lórí ẹ̀yìn mi báyìí ó rìn lọ́rin bọ̀ rìn lọ́rin bọ̀ lórí ẹ̀yìn mi tó bá ti dún kẹ́ ó ti bá a lára. kí n kàn lẹ́yìn wọ́n ní kó rìn lọ́rìn bọ̀ ó dùn lórí ẹ̀yìn rìn lọ́rìn bọ̀ tó bá ti dùn. kò sí wàhálà mi ṣe jàǹkì ọ̀fà rẹ̀ kó wá bá a lọ sọ́dọ̀ bọ̀dá lúkú ológun tí wọ́n lọ lọ́nà sàlẹ̀ àgbàlá bá wọn sọ fún wọn pé kán bá ta àkànpọ̀ hmm. bọ̀dá mú bọ̀dá lúkú tó bẹ lọ́dọ̀ àwọn ìyá Karima aláka ni hmm. ẹ ní kán bá ń ta àkànpọ̀ fún ẹ hmm. ó ní fifteen naira dáhùn. mi wọ mi wọ. àwọ̀ tó bá ti wá wọ gbogbo ara mi débi àárín ẹsẹ̀ méjèèjì fẹ́nu pàdé rẹ̀ eh. fẹ́nu fà kó dé ń pò kí n wọ́ọ̀dé gbogbo bí. tó bá ti wọ́ọ̀dé bí àárín ẹsẹ̀ àárín ẹsẹ̀ mi méjèèjì yìí bàbá kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó sẹ́nu ṣuṣuṣu fẹ́nu pàdé rẹ̀ kó fàájà. èsì wàhálà mi gbèsè nù mo mà pé òkú ní kú báyìí ò ní ṣe fún kíkú mi jèrè. tẹ́yọ̀ bá ti òkú gan jẹ́ kó lu àrẹ̀ ọ̀gbádùn. mi jèrè gbogbo ṣáláàrẹ̀ ẹ̀mí ló ń na fún. tẹ́yọ̀ bá jẹlẹ yóò kúkú gbé fún bẹ́ẹ̀ bá ṣe graduate tó ń bára ilé ìbò sọ tó bá lè sọ I can't talk down hold up for me later later. pẹ̀lẹ́ ò ní ṣe fún kíkú. Ah abẹ́bí olú ẹ̀ bá sì lọ tán nìsín yọmọ dálẹ̀ fìfò kọjá ni abẹ́. baálé. aṣọ wa ń ká mi lóhùn. kàyín lóhùn àbí <laughs> mo ti mọ̀ pé ẹ̀ lè bóde yìí ṣàgbọ̀rọ̀ kílẹ̀kùn ọdún. abẹ́bí ara fún mi sí ọ ẹ kéré tó fi jẹ́ pé títí ọba ti bọ́wọ́ mi nú àpò báyìí ẹ̀rín rẹ̀ máa ń yàtọ̀. sínú àpò lọ́wọ́ yín wà ní. ibẹ̀ ni. àyìn mọ́. ṣé ẹ ti ń jáde. èmi ń jáde lọ ẹ bójú rẹ ọlọ́run pàdé ẹ bá nu ọlọ́run pàdé gbogbo àdáwọlé yín yóò yọrí sí i ẹ mú owó bọ̀ wọlé. ẹ má bínú ta ló na páàsì mi lẹ̀ fọ́ fóònù ó sì mọ gbogbo pásíwọ́ọ̀dù mi ó ti mọ̀ pé ní tí mo jẹ mí làdùá ah, ah. ọ̀dà èmi náà wà ní dọ́làgàrà tí ọ̀pọ̀ ẹgbẹ́ ọkàn ló yẹ fún ọ fún oúnjẹ ọyà àgbà méjì ah, ó fi kàn yókù sọ wá àdúrà ọlọ́fẹ́ abiamu yọmọ tutù ni. ọwọ́ yín ọmọ rò kí o. nba ẹfẹ yín ṣe bẹ́ẹ̀. ẹsẹ bá lè mi ọwọ́ yóò kúkú máa rò kí kí ni kí wọn bá yín ṣe ilẹ̀. bá ń wá lẹ́bù kọ́ bá ń fi tẹ̀bà kọ́ bá ń wá ẹja kíká olórí dúdú àti pọ̀nmọ́ funfun kọ́ bá ń ṣe pọ̀. irú ọbẹ̀ wa ni kí n ṣe. ẹ̀gúsí ni o ṣe ìgúnṣà ìgúnṣe tí máa dé kòǹgbàkòǹgbà. ẹyin mú àwò tó ń gbà tó ti jápẹ́ gùsì mi ń ṣe ẹ̀sùn kú dẹ̀ máa ń gún yẹn. àbẹ̀bí àbẹ̀bí ọlọ́run jẹ́ o mi palẹ̀ mo fẹ́ kó gún yẹn mo fẹ́ dọ̀la mọ́ ni nígbà ah, tó bá gún yẹn lọ́sàn-án tó dalẹ́ tí mo fẹ́ gún ọ tó ń rojú rúnrún ó máa rí bákan ẹ̀ lẹ́bù ni ó fi tẹ̀ bá. ẹ wo baálé mi àwọn ọkùnrin tí wọn ṣojúṣe wọn gan-an ibi ò pa wọ́n ká tó wá sọ ẹ̀yin tó yẹ pé ọkùnrin alálùbáríkà ni ẹ̀yin sojú ṣe yín sẹ́yìn ẹnu tí yín nìkan ti ń gùn kó lè dá mi pa jẹ ẹ̀. ẹ̀mí máa dé lára ẹni fẹ́ gún ọkọ. kódà kẹ́ tó dé gan-an ó tún ti bomi ara. sára mi ò ti lọ. àbẹ̀mí. <laughs> ẹ̀dá kìí sí ọ̀dọ̀ ọ̀kàrí gbogbo ní tó bá ti rọ̀ ọ́ lọ́rùn bá ń ṣe ilé àwa lọ gbòòrò. sùúrù àlàyé bòjú rí o ẹ mọ̀ pẹ́ o. ọ̀dà o àyà mi ẹ̀dílé mu o. ọ̀dà ọ̀dà bá ẹ bòjú ah. rí ọlọ́run pàdé o. bàbá lèmi ẹ ti ń lọ ni. Ah, ah, yóò ṣe gbé nǹkan ẹ̀ dé wo ni ẹ ti ń lọ ni ebi ọdọ gbére fún ọdún lẹ́yìn ìṣe àṣà ti sọ̀rọ̀ wọ́n ti ṣe gbogbo tó yẹ ń ṣe wọ́n náà ló ti ti fàdúrà sẹ̀mí ẹ ti wà ń lọ báyìí. ṣé wàá tó dúró ni jẹ́ máa lọ. ọ̀kadà dà. Oh. o ti ń retí kó ṣe búùmùbúùmù ọ̀wá gbọ́. àmọ́sá ti ń gbọ́ pé yọ sàádùn yọ sàádùn. àyà rere náà ni ọ olójú obìnrin tó lè ṣe bẹ́ẹ̀ èèyàn ni ọ bí ọ̀bà rí mọ́kọ́ ìtọ́fà ni pé mo lọ rí túnṣe lọ́dọ̀ àrò mo ní ọba ń sàwọn àtúnṣe kọ̀ọ̀kan bẹ́ẹ̀. n tẹ́ sọnù kọ́ wa mọ̀ pẹ̀ tí èsè tán o. sọ fẹ́ lọ bìkan ni ìlọ́ọ̀bì kankan ṣebí náà lẹ fi ń sọ̀rọ̀ ajé tẹ fi mowó wálé wá fún wa. Ah, àlóbìn ni ọ téèyàn bá rí mọ kọ ọ yàtọ̀ sáwọn obìnrin kan tí wọ́n mọ sọ̀tàn nineteen seventy ah, ah! ọ̀dà lọ́ọ̀dẹ̀ ọ̀yẹ́ ńlẹ̀ mọ bá dúró báyìí kọ́ ọmọ ìjókòó ni ayé rẹ̀ ò sì dá ẹ̀ mọ wá gbọ́ kì í wá sí pé wọ́n kàn sí lásán wọ́n bá mi sáfíìsì ẹ̀ torí ti ń gba ọ́ẹ̀lì kí n jo bẹ́ẹ̀dì màá ti ní wọ́n bá mi ṣe kí wọ́n kó ọ́ọ̀lì kódà tó jẹun bá ti ṣe tán nìyẹn má ti gbé sójú ọ̀nà bí mo ṣe ń pa ten thousand lójúmọ̀ mo lè máa pa twenty. olóhùn jẹ́ ní ọ́ìlì yóò pò mẹ́ níta hard yẹ kówó lé mi kàlẹ̀. sí wàhálà ìtí mo ní ìbéèrè náà ló ń wò ní padà mi mo mọ pé tó ń dá ah, wọ́n wà kàtíwọ́ọ̀kì. <laughs> ó ti mú o. ọ̀dà ọ̀dà bọ̀ o. ó ti ẹ káàbọ̀ sá. ó jàre. ọlọ́yà màrí ń sà ẹ gbọ́dọ̀ rí wa náà ni <laughs> ẹ kú iṣẹ́ ẹ kú iṣẹ́ inú mi kàn máa ń dùn tí n bá rí yín fún àǹfààní tẹ́ ẹ gbé wá sílùú wa ìrètí náà ò ní fòyín dá ẹ ṣe gan sáwọn èèyàn wa ti ń ṣáà ti ń wá dáadáa rírí tẹ́ ẹ rí mi bí hmm, nípa ọ̀rọ̀ ara tèmi náà ni ẹ kúkú ti wá bá èmi àti baálé sọ̀rọ̀ mo dẹ̀ gbọ́ gbogbo àlàyé yín àmọ́ ẹ ò kó tán tọ́rẹ́ ò sọ̀rọ̀ yẹn tán ọmọ mi kan wà láàrin yín tó ń ṣiṣẹ́ pẹ̀lú yín. well ẹ lè máa mọ. yes yes i think so. ó sọ bẹ́ẹ̀ wí. ọmọ kan ojú ẹ̀yìn bí mo ṣe ń wojú yín níbi imú. oyè <laughs> bẹ́ẹ̀ ni sá. <laughs> Eh. kò lómi láàtó mi ó sílíìmù báyìí <laughs> ọmọ mi ni òun ló dé ló ní bá mi àǹfààní tí gbogbo aráàlú ń jẹ lọ́wọ́lọ́wọ́ yìí láti ibi iléeṣẹ́ àwọn kí n gbìyànjú kémi náà jẹ́ ń bẹ̀ kíákíá ah, òótọ́ mà lọ́mọ yìí sọ ló bá tún wá sọ nǹkan kan tó yàtọ̀ sí tẹ́ bẹ́mi àti baálẹ̀ sọ ìyẹn ló gbé mi débi ó ní a tún máa tọ́ọ̀bọ̀ fọ́ọ̀mù kan owó kan kíní kan ah, ah, ọmọ yìí ń bá kan bọ̀ lóòótọ́ ibi ló ti ń ṣiṣẹ́ ilẹ̀kùn ni ó máa rínú ó máa róde àmọ́ àwọn ọmọ ọ̀sìn yẹn jò púpọ̀ nù wọn wọn ò ṣe é nẹnu fún kó má lọ jẹ́ pọ́ máa lè fẹ́ gbé bàbá ẹ̀ lágbèdá mo ní kí n ya wá tètè wá fi ojú mi gan ní kí n dẹ̀ fi tí mi gbọ́ délẹ̀ ẹ gbọ́ èwo tún ni ti fọ́ọ̀mù. thank you so much sir. Help, sir. let me postulate from financial dictum. gbogbo kìíní paramedic àti postulate kìíní kan yẹn ẹgbẹ́ wálé ẹ jẹ́ kí èdè àbínibíni kó pọ̀ ẹbí yẹn bí. Oh, okay sir. sherry in financial in the pyramid of financials. That's what we call um, a holistic approach. Maybe break it down. No, Ẹ no, no, no, no, bàbá kàwé. Ló bá bá ló ń bá. Màmí ọ parí standard six. Okòdí ẹ̀kẹ́ tán àbá mi kú. Ṣẹ̀rí eh, nínú ètò ìyàwó ṣẹ̀gẹ́ta, àwọn ìgbésẹ̀ kan wà tí èèyàn gbọ́dọ̀ gbé. Eh, Ṣẹ̀rí owó ta kó wá sá, it is colossally copious, it is cornucopia sá it is just like microcosm a macrocosm. ìyẹn ni pé kì í tẹ̀ ṣe owó náírà lè máa san fún wa owó èrè ìlú bomi lè máa san kólópó díà lè pè. owó ilẹ̀ wa ń bí mi sàrí pé ó pọ̀ níbi pé kò sẹ́ni tá àrò á rí afọ́jú á rí. ó kárí gbogbo èèyàn. idiot máa wéré sáà tó ṣe ó máa rí so sàṣẹ́rí ó wá depend ní iye tẹ fẹ́ gbà okay for instance tó bá jẹ́ pé fifty thousand lẹ fẹ́ ẹ token of five thousand naira ṣe get ìyẹn la máa fi ṣe owó yín yẹn under two weeks ó máa bọ́ sí Bank nǹkan then there is a um, form ìyẹn wà very very important owó form is ten thousand naira ṣe get that so tó bá jẹ́ pé hundred thousand lẹ fẹ́ ṣẹkẹ ẹ máa fi ten thousand lẹ la máa fi process ẹ hmm. tó bá jẹ five hundred thousand just fifty thousand naira ṣé wàá pé mo sọ́ńgbà tí mo wá sọ́dọ̀ yìí sáré pé a ṣe pẹ̀lú ìrọ̀rùn tó bá jẹ́ bíi one million naira ẹ kàn fi token of hundred thousand sílẹ̀. ẹ jọ ibi ọ̀dọ̀ tèmi lẹdẹ yẹn one million lèmi fẹ́ gbà. very thoughtful sir one million naira. ṣe hundred thousand ni màá san lásán lẹ àbí báwo ni ẹ yẹ. gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ so nísìnyí mi ò mọ̀ bóyá ẹ ti ṣètò owó fọ́ọ̀mù yín which is ten thousand naira tẹ́ bá wá san ten thousand naira yẹn tán ẹ máa ní láti san another hundred thousand èyí tá a máa wá fi ṣètò one million naira owó tẹ́ fẹ́ gbà gangan. ìyẹn ló máa fa one million jáde ọkàn mi balẹ̀ ọkàn mo dúpẹ́ ṣẹ́rí ètò ẹ̀ka lẹ̀ ọ̀túnla láago mẹ́wàá mò ń bá a dà á lẹ̀ ten thousand owó fọ́ọ̀mù hundred thousand owó káfíńdílé mú lẹ́yìn ìgbà yẹn ó máa fa one million jáde ẹ̀rí mi bí wọ́n tún la. àwọn aráàlú tí ẹ ṣe dáadáa sa. ọdún ìgbà no no no ẹ wo form wọ́n ti ẹ wo passport it shows that they are they are really ready. ṣé àwọn èèyàn sọ fàṣà. ọjọ́ tí wàá ní kẹ́kọ̀ọ́ kọ́ ní ojú. no problem. ẹjọ́ ó máa pé olóyè lè mi. ibi tàbá dẹ̀ pè lórí àkẹ́fì bẹ̀ tẹ́lẹ̀. it's a good one. ẹ ti gbà fún mi sà ṣe. rárá gbogbo ẹ àti fọ́ọ̀mù àti hundred thousand lẹ́nu àárọ̀ ọ̀túnla aago mẹ́wàá àárọ̀ mo ti débi. ẹ má sọ fún mi kẹlẹ ẹ má ah, ẹ má bínú sa oyè ká entertain me. okay all right. ẹ ṣe gan sa. God bless you sir. In fact you see that these people are really ready. They're turning up. You see the people are really suffering. You know the centrifugal forces want to tear this country apart. ṣe rí i torí pé ẹ̀yin jóbìnrin ló yẹ kí wọ́n bá yín àwọn dìdìrìn àwọn ẹ̀yìn alọ́ba àti oyè. Hmm. ẹ wo wọn bú mi wọn fi mi wégi. kí ló ní pẹ ṣe fáwọn. ah yóò dáa fún yín o wọn ní kí wọn ò ah ẹ̀yin náà mọ̀ pé wọn lẹkọọ wọn ò fi pé ògùn ọra ná wọn èso ọmọ lórí tún pé kí n wá sí kí n yí o kémi náà máa fi kékeré owó kékeré gba ńlá o nǹkan kan o wọn fẹẹ bú mi pa àmọ́ ẹ̀yin mo ti ní ìní ṣe mọ́ mo ti ní ìní ṣe kankan mọ́ ṣùgbọ́n torí pé ẹjọ́ obìnrin obìnrin ẹ máa ń ràn wá lọ́wọ́ ni yóò dáa fún yín nǹkan tẹ ṣe yẹn tẹ dá wọn ló it is the best thing tí mo hmm. ṣe lè sọ pé ẹ ṣe fúnra yín hmm. láti dọ́tọ̀ ti bí yín hmm. because ṣe rí àwọn people yẹn a ti fẹ́ lé wọn ní ọ́fíìsì wa torí pé wọn ò níwà torí wọn kì í ṣe èèyàn gidi pọtẹ ah. kan wọ pé ah, kó má jẹ pé àti ọ̀dọ̀ wa ni wọn ti ní rí nǹkan fi ọwọ́ sẹ́nu mọ́ bóyá wọn máa ní owó lọ́wọ́ má ṣe wá fi wọn sílẹ̀ ah. ṣe pé ẹ wá dúró dè mí yìí in fact ẹ kíra yín kú oríire opportunity ló jẹ́ fún yín o. Eh? ìkọkọkọ tẹ kàn máa ṣe fún mi ni pé eh. ẹ máa fún èmi ní ten thousand owó form ẹ máa san five thousand owó ọ́fíìsì àwa eh. jẹ́ fifteen thousand eh. ṣe rí ten thousand yẹn ni pé ẹ fẹ́ gba form ẹ fẹ́ apply five thousand owó ọ́fíìsì yẹn ni pé ẹ serious yìí o lẹ́yìn ìgbà tí mo hmm. ẹ má rò pé mo fún yín lówó fọ́ọ̀mù mo fi fọ́ọ̀mù mo kúrò o mo fẹ́ gba owó o hmm. èmi wá aṣọ yìí mo fi ń da yín lójú pé within the space of two weeks ẹ máa rówó gbà ṣé two weeks ẹ ò lè pẹ́ ẹ calm down but mi fẹ́ kí ọkàn yín wà lókè mo fi sọ fún yín pé two weeks. ṣé ẹ fi ń dá mi lójú báyìí. Ah, ah. ṣé kí n sọ nǹkan tẹ́ mọ̀ fún yín eh. lẹ́yìn ọlọ́run hmm. lẹ́yìn ọ̀gá mi hmm. èmi ló kàn ah ọlọ́run mà ṣe tí mi tí n bọ̀ sọ́wọ́ àwọn ọmọ olórí burúkú àwọn òsì ẹ̀ èrò lẹ pè náà ten thousand. fifteen thousand one and five. ah ìyàwó abitẹ tọwọ́ bọ̀ yẹn ò dáa beware of uh, breast cancer kò dáa ṣé òun kò oríṣiríṣi ah. sweat oríṣiríṣi germs ó ti wà lọ́wọ́ àwọn èèyàn from one hand to another èyí wá fi sí àwọn dáàdì yá dẹ̀ tún gbẹnu sí wọ́n á fi tọ́ tọ́ ẹ̀kọ́ míì. ṣé ṣáà kò wá. ẹ̀kọ́ wá àwọn ìgbà mi máa wà tó pé àwọn kúìkì tẹ máa ń ṣe yẹn tó máa ṣe àwọn tí máa gbé mi wá wá ní wọn ní typhoid hmm. passport yẹn kọ ah! ìgàgàgà tó bá ní red background. Ah! kò sí bí mi passport eh. mo fẹ́ mú kan o ah, ṣé kò dá dúró. Hmm. ẹ kàn máa mú passport yẹn bá mi àbí kémi àti ìjọ sọ mi ká ti bá parí. Hmm. ẹ wò. èwo lẹ fẹ́ ṣe yọ lókè yẹn mo fẹ́ fowó ṣe rí owó yìí ó lájọ kan tí mò ń dá àjọ Yasaki ni tí n bá ti gbà ah, mò ń kó bọ̀ náà ni. àwọn àjọ yẹn ò make ah, sense ẹ wá eh, jáwó. ẹ eh, mo fẹ́ kó o gbọ́ ẹ̀ wá ni ẹ kọ́kọ́ gbélé ó wá kú five thousand tó ti yẹ tí n bá ti wá gbàjọ màá kó papọ̀ hmm. ẹ bá mi ṣe tí màá ro gbà ah! <laughs> ẹ wo a máa yín ni ẹ mọ iye ara yín o tẹ bá bá mi ṣe tí mo rí owó gbà tí mo rí owó gbà ẹ wò obìnrin yóò gbò ah, ẹni má kó síbi kí mi. ẹ <laughs> eh, olówó olówó pọ̀rọ̀ olówó pọ̀rọ̀. ẹlẹ́jọ́ ṣẹ́kù kú òfò ni omi díẹ̀ wọ́n lónìí lójú rẹ̀. what's all this place. àbórí rẹ fẹ́ burú. what's that. wọ́tà mi lọ́dún sórí rẹ pẹ́sà sórí rẹ pẹ́sà. jẹ́ kí orí rẹ kókó sórí má fòkó mi dáàlà ọjọ́ kan nìyẹn máa ń kọ̀ ó ti yọ gbogbo wa àbájọ òsì tó ti ń wù tipẹ́tipẹ́ ta ti ń fojú fòru òní láti ìbàjẹ́ rẹ bọ̀lẹ̀. sọ́ọ́rí pé ọba àjẹ gan ìwọ tó lẹ́kọ̀ọ́ tó ń la kàyè gbogbo kọ́sọ̀mù tàwa tó wà ń gbà kí ló bá lọ kó iṣẹ́ lọ́fíìsì ilé oníṣẹ́ mẹ́ta múrí kan. excuse me what are you guys insinuating i don't understand what is this what is going on please talk to me talk to me in English eh, explain eh, why. ebo wo le lọ sọ. explain ta ló ma sọ explain. You go explain, explain, explain. Excuse me, no evidence. Talk to me in English, please. Talk to me in English. Let English yìí wèrè wo lọ gbọ́ sí Ansarudin grammar school tọ́lọ lólùpẹ̀ lọ ń kára rẹ̀ kún gidi báyìí. Wákàjáyé high school ní lọ́gbàgà. Abájọ. Ẹ̀yin ọmọ tẹ́lọ St. Bernard yìí, St. Bernard ibò bẹ́ẹ̀ láti. Excuse me, wọ́n mọ graduate Ọ̀báǹdé yìí, please. One more. school PT àti. Orí ẹ̀ ti dàrú Ọ̀báǹdé wo lọ lọ. Èmi sì pé mo mọ̀ ọ̀dẹ́lẹ̀ mo mọ̀ tàn rẹ. Olórí kan more. ń bẹ́nu yìí sẹ́lẹ̀ yé kinní ni. Mo rò pé ó sí rè. Ọlọ́gbẹ́ PTA. Ó yá, sọ àwọn ọmọ kọ́pà ta ni PTA? Ah no safe now. excuse me see you, you just have to stop all this bad habit of yours. ta ló ń jẹ́ bẹ́ẹ̀. you see that lady she complained so many things about you guys to oh, me. dídìrín àgbà ó ti ń gba àwọn kọ́sọ́mọ̀ ní alùbáríkà àwọn kọ́sọ́mọ̀ àtọ́dá tó ṣe é yan gan ẹ kò tí ẹ̀ dùn ọlẹ lọ́wọ́ àgbà tí ó dùn mí eléyìí olóso. olóso tún lo kóso. you see calm down let me talk to you guys that is where you are making mistake a very big mistake. ẹ máa ma bú àwọn èèyàn káàkiri which is not supposed to be. tàbí a àbùn. she she complained about you guys. ta ló sọ bẹ́ẹ̀. she said you abused her. orí ẹ ti dàrú ṣé nígbà tá à ń bọ̀ fẹnu sọ ni ọ̀yà ń wọ̀ jẹ́. if you want to ah. abuse me abuse me in english. ìní kíni ìní oh, kíni oh, àwọn ẹgbẹ́ ẹ̀ sọ̀rọ̀ ni. a fẹ́ lù ọ ni gbogbo ilé ìtajà ń sọ yìí nítorí ọ̀tọ̀ ẹ̀ka ṣe lórí sókè àti ń fàágùn ah, ah. èmi máa lù ayé kúlẹ̀ síbẹ̀ kúlẹ̀ síbẹ̀ kúlẹ̀ báyìí kúlẹ̀ àyà rẹ tó wù máa lù ọkọ rẹ. you know what you don't have. gbọ́ síbẹ̀ mi. okay kì í sọ̀rọ̀ can you say after me you don't have. you don't have fún bàdà fi é pè. to be an animal na counterfeit òní níwájú kò ní lẹ́yìn o mo ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé agbálẹ̀ àgbọ̀nà àti gbàgbogbo ìlú ká.